الحمد لله الذي أنعم علينا بنعمة الإسلام وعلى رسولنا نبينا محمد الصلاة والسلام وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà lọ́ba tí ó wa ọ̀tàwà lọ́rẹ̀ islam anábíwa muhammad sallallahu alaihi wasallam wani ma yuridi allahu bihi khaira yufaqihuhu fi din gbogbo ẹni tọ́lọ́wọ́ bá aláà tó bá fẹ́ ṣe lóore oore tí ò sóore mí lẹ́yìn ẹ̀mọ́ òun náà ni kọ́lọ́wọ́ fún yàn ní àgbọ́yé islam ọlọ́run tó wá wá ní mùsùlùmí òdodo nígbà tí wọ́n kọ àkọọ́lẹ̀ wa nítorí gbogbo tó yàn bá jẹ́ ilé ayé yọ́ máa ní ṣe pẹ̀lú tó wà ní láhùlù mahfúzùn nígbàtí wọ́n kọ àkọọ́lẹ̀ pé àwọn ilé yọ́ máa jẹ́ mùsùlùmí àwọn ilé yọ́ máa jẹ́ kèfèrí àṣìmbẹ̀ngbà náà àánú ọlọ́run lépa bá wà ní ọkàn wu ọlọ́run ó sì sàwálẹ́sà ó fàwáyọ láàrin àwọn ẹ̀dá ẹ̀ ọwá sí wá ní mùsùlùmí ọlọ́run bá náà adúpẹ́ fún o àlìjánà táwa ń béèrè lọ́wọ́ rẹ̀ àbẹ̀rẹ̀ ìsìláàmù tó fi fún wa èyí wa a kọ́lọ̀ mọ́sà ìfún òun náà ni àlìjánná ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kọ́bọ̀ àwọn rẹ̀ gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ mo kí gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin wa àti lóbìnrin wa lẹ́yìn náà tá a bá mọ̀ tẹ́lẹ̀ ká lè máa yí pé ọ̀rọ̀ tó dájú téèyàn máa ń jòkó gbọ́ òun náà lọ̀rọ̀ tó máa ń mú jáde látọ̀nù Qur'an ìmọ̀nà tó dájú téèyàn máa ń tẹ̀lé téèyàn fi ṣètò ìsẹ̀mí àtètò ẹ̀sìn òun náà ni sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam èyí tó burú jáì nínú tí ń bẹ ilé ọlọ́run òun náà ni tánkù lẹ́sìn àwárí pé ẹ̀sìn náà ààrin nínú Qur'an ààrin nínú hadithi wọ́n yí pé lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè é àrọ́dárọ́dá ẹ̀sìn àgbélẹ̀rọ ẹ̀sìn gbogbo àgbélẹ̀rọ pátá anábì ní ìṣìnà ni súnà nìkan náà ni mànà ọlọ́mọsẹ̀rí wa kó mi súnà láíláì gbogbo àwọn tí wọ́n ti rí ìmọ́lẹ̀ náà kọ́lọ̀ wọn na wọn wa ta'ala wa ra'akum وتقبل الله منا ومنكم صالح الأعمال gbogbo àwọn elétò pátá ọbẹ̀ ilé ibi tó ti bẹ̀rẹ̀ èdè ibi tó parí sí ọlọ́mọye yìí kọlọmọsẹ̀ ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan yìí ìjòkó báyìí ní àwọn ìjòkó tají ìjòkó ẹ̀sìn ìjòkó mà ìjòkó àgbọ́yé ẹ̀sìn tọ́lọ́mọba aláàtọ́ darí yín lọ́bẹ̀ ládàbẹ̀ kọlọmọ fi dùn yín kọlọmọsẹ̀ ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa kí n gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ni nawaqidul islam nawaqidul islam àwọn nǹkan tí èèyàn máa ń ṣe tí máa ń ba ìsìláàmù jẹ́ mọ̀yàn la lẹ́yìn ìgbà tẹ́yàn ti jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ yìí àwa jẹ́ mùsùlùmí òun ni ó ṣàǹfààní fún jùlọ nítorí pé àwa láti wà ní ìsìláàmù bí ẹ̀bá ti wọnú islam èyàn ti débi tí ń lọ torí islam nìkan náà lè sin ọlọ́ bóò ni islam wa ò sí wá ní bàjẹ́ torí ẹ̀ ni wọ́n ti pè jòkó lé ní jama wọ́n wá bẹ̀lọ́ ọba aláàánú islam tèmi ti ń sọ̀rọ̀ àti islam ẹ̀yin tẹ́ gbọ́ mi kọ́lọ́mọjẹ́ ọba ẹ̀ ẹnìkan kan ò fọkànbalẹ̀ alhaji látó mọ́nà àléhì fitna gbogbo ẹni tí má ti ń sẹ̀mí àfọkànbalẹ̀ sí pátápátá ipé ọ̀rọ̀ rẹ̀ ò lè dàrú lókùn àdéhì má ti ń sẹ̀mí jama èyàn ma sọ fọ́lá ńkọ́ dákun kọmọ́sà ìsànú anábíwá Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àdúrà tá anábí máa ń ṣe ẹ̀yọ́ máa ya ibẹ̀ ní fi man hadait Allahumma hadini ọlọ́run ọba sọ èmi náà sáàrin àwọn tó fi mọ̀nà anábì sallallahu alaihi wasallam ó ní kọ́lọ́run fòrò náà sáàrin àwọn tó síkín àwọn tó mọ̀nà òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam òun náà ni ẹni tọ́lọ́run fẹ́rẹ̀ jùlọ síbẹ̀síbẹ̀ yìí ti ń bẹ ọlọ́run a ní yá mú kọlébọlì kọlóbi sábẹ̀tì kọlébì aláàdínì ó ní wọ́lọ́wọ́ ọba ọba tó yí ẹ̀mí ó yí kò sí tí ó ṣẹlẹ̀ wọ́lọ́wọ́ bá ti yí kò sí tí ó ṣẹlẹ̀ ọlọ́wọ́ ọba aláà tó ọmọ yí ẹ̀mí mọ́sá ìfẹ̀mí mi rinlẹ̀ lérí ẹ̀sìn rẹ wọ́n ti kó olú ẹ̀sìn o ànábì àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ wọ́n yá mú sọ́dọ̀fọ̀lì kọlóbi sábẹ̀tì kọlébì aláàtọ̀ àtìk tẹ̀mí bá kí n máa tẹ̀lá sẹ̀rẹ̀ nítorí pé ẹ̀mí máa yí kẹ́ni ó sì yí yẹn ọwọ́ Ọlọ́run ló wà bọ́ bá sì yí kò sí tí ó ṣẹlẹ̀ al-Islam ẹjẹ́ alọ́lẹ̀ mọ̀ kákọ́ mọ iyì tí ń bẹ lọ́wọ́ wa òun náà ní Islam wa dinullah òun náà lẹ̀sìn Ọlọ́run wa ghayruhu min al-adyan kufr sẹ́rí gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn Islam wọ́n èé pè ní ẹ̀sìn àlàáfíà kí ni wọ́n máa ń pè ẹ̀sìn ẹbọ ẹ̀sìn méjì ló ẹ̀sìn ọlọ́run àtẹ̀sìn èṣù nígbà àwọn kèfèrí táníkà nẹ́bí ọwá wípé káwọn ọjọ́ máa ṣe ìbọ̀rìṣà káwọn ọjọ́ máa ṣe ẹ̀sìn èṣù fọ́dún kan àwọn tún lọ lè bá nẹ́bí náà mọ́ṣáláṣí àwọn òkìrùn ń bẹ̀ fún ọdún kan nẹ́bí lọ́lọ́wọ́ dá sí àwọn fẹ́ dà pọ̀ nìyẹn ọlọ́wọ́ bá ní lakum dinukum waliya din ẹ̀sìn méjì lọ́lọ́ ẹ̀sìn méjì ọlọ́wọ́n bá ní sọ fún wọn yí pé ẹ̀sìn ti yín òun náà lẹ̀sìn fẹ́ ń ṣe èmi ò ní bá ń ṣe ẹ̀sìn tèmi lèmi ń ṣe lọ́wọ́ yẹn ẹ̀sìn mélòó lọ́wọ́ jẹ́mọ́ ẹ̀sìn méjì ẹ̀sìn Allah ṣe wá ní gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn Islam ọ̀kan náà gbogbo ẹ̀ kullu al-adyan al-baqiya kóf gbogbo ẹ̀sìn tó kù pátá àìmórí ẹ̀sìn àìmórí sọ́lọ́nù nítorí lẹ́yìn Islam gbogbo ẹ̀sìn tó kù ìtọ́lọ̀ ń dá lẹ́rìí tí wọ́n máa bọ ìtọ́lọ̀ ń dá lẹ́rìí tí wọ́n máa sìn ìtọ́lọ̀ ń dá lẹ́rìí tí wọ́n máa pè ìtọ́lọ̀ ń dá lẹ́rìí tí wọ́n máa lọ díẹ̀ gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn Islam Islam nìkan ni ló jẹ́ oyé wáyé pé ọ̀kan náà lọ́lọ́run gbọ́dọ̀ jẹ́ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run qul huwa Allahu ahad ọ̀kan náà lọ́lọ́run ọlọ́run bá inna ad-dina 'inda Allahi al-Islam ọlọ́run ọba ní inna dájúdájú tàwọ́kìdì ni ẹ̀sìn lọ́dọ̀ òun ọlọ́run ọlọ́run ní Islam ó sì gbọ́dọ̀ sẹ̀sìn mí lẹ́yìn Islam ọlọ́run tún sọ pé wa ma khalaqtu l-jinna wal-insa illa liya'budun ọlọ́run bá ní ìdálìjà náà àti èèyàn lásán àfikán wá sẹ̀sìn Islam illa liyuwahhidun àdáwò ní bá bàbá tí ó pé gbogbo òun ẹ̀sìn lọ́wọ́n lé àwọn àdáwò bá ní pé aláwọn tí wọ́n ń bọ òrìṣà àní àwọn tí wọ́n ń kírun aláwọn tí wọ́n lọ sọ́ọ̀sì àdáwò bá bàbá wọn ọlọ́ọ̀lọ́kan lẹ̀sìn òun ní gbogbo ẹ̀sìn lòun ṣe kíní lòun faramọ́ gbogbo ẹ̀ ló sì wà lé o ara òṣìta ọlọ́wọ́n bá aláà ètò wọn sọ fún wa yí pé a ní ilé ayé ta wáyìí òun ọ̀dá wa káwáṣe kankan mẹ́ islam lọ́lọ́wọ́n fẹ́ káwáṣe illa li yuwahidun illa li ya'budun ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala ó tún wá sọ fún wa yí pé ta fẹ́ kò lè ayé gbogbo tọ́bọ́ ta ittaqullaha haqqa tuqatih ọlọ́run bó beru yẹ kẹ́ ẹ̀ wala tamutunna illa tu antum muslimun ọlọ́run ní ẹ kú àfikẹ́ kú ní mùsùlùmí ọlọ́run ní bèèrè bí kílódé ọlọ́run ní bèèrè kílódé kí ló dé kò ní béèrè ẹ máa tó béèrè kí tó sinmi. ọlọ́run tí wọ́n ń jí yẹn ilé ìsinmi ni fún gbogbo àwọn tọ́pọ́sí Islam ilé ìyà ni fún gbogbo àwọn tí ọba mùsùlùmù dọ́dọ̀ lọ ọlọ́run bá ní wọ́n máa yẹ́ bùtẹ́ gẹ́gẹ́ Islam gbogbo ẹni lọ lè kankan ó ṣe ẹ̀sìn ẹ̀sìn mú dọ́dọ̀ ọba yìí kọ̀ wá jẹ́ Islam bóyá ẹ̀sìn bọ̀dẹ̀sá ni àbí ẹ̀sìn christianity ni àbí kọ̀lẹ́sìn kọ̀lẹ́sìn yẹn náà ìǹsẹ̀sìn kèfèrí ni kọ̀lẹ́sìn tí ìbá ti ní kọ̀lẹ́sìn ọlọ́run sì lẹ́sìn wà ẹ̀sìn kan lè yí náà wọ́n ní kọ̀lọ́sọ́ọ̀sì kọ̀lọ́ mọ́sálásí ilé tó dèkó lẹ́hùn èṣù ní ń bọ̀ èṣù lójú ọ̀sọ́ fún pé wọ́n lọ kò lẹ́sìn náà ẹ̀sìn ni ọlọ́ọ̀bá ní gbogbo ẹ̀dá bá lè ọ já sí àjòlé ọ̀run kò wá mùsùlùmù dé ọ̀dọ̀ ọlọ́run fàlà yóò kábàlà mí nù gbogbo ẹ̀sìn tó wù kó mú dọ́dọ̀ ọlọ́run ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ wọ́n wọ́n fẹ́lẹ̀ ákẹ́rà min al-khasirin yóò wá wà nínú àwọn tí ó ṣòfò ọlọ́run ni òfò ẹ̀mọ́ tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni ìdààmú èèyàn ó ṣiṣẹ́ ká má kọ́ ọ́lẹ̀ fún yàn gbogbo àwọn ta náà ṣiṣẹ́ wọ́n dààmú láyé o àmọ́ nígbà wọn bá dọ̀run tán gbogbo tí wọ́n àwọn ọba lọ́run ní dáadáa ọlọ́run ọba ní kò ní rí bẹ́ẹ̀ ni wọ́n bá bọ̀ bẹ́ẹ̀ kọ́lọ́mọ ṣe wá lẹ́ni tí ó ṣòfò láyé àti ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa àṣeyọrí ilé ayé òun náà ní kọ́ de lẹ́sìn islam àṣeyọrí ayé òun náà ní kọ́mọ rẹ̀ ó sì islam àṣeyọrí ayé òun náà ní kọ́mọ rẹ̀ kó mùsùlámù dọ́dọ̀ ọlọ́run gbogbo àṣeyọrí tẹ̀yìn bá wá ní tí islam ọba kún fún yàn èèyàn láṣeyọrí àbí ìtẹ̀yìn gbé dọ́dọ̀ ọlọ́run tí wọ́n wá tu ẹrù wọn ò bá islam ń bẹ̀ níbo ní ó dùn sí jàmá inú náà nìyí ẹni bá wọ ọlọ́run láṣeyọrí láàṣẹ níwòran àwọn bàbá wa àwọn àṣàkólé kan lérí wọn mi ò ṣe ní kú lẹ́ni tí ò mùsùlùmí dọ́dọ̀ lọ àwọn ìyàwó wa àwọn ọmọ wa àwọn ẹbí wa àwọn ọ̀rẹ́ wa àwọn aládùúgbò wa وقد انتشرت الفتن والشبهات في امور الدين لني فتنه تجاه وتجاه لوله فتنه السي àtàwọn ìrújú nínú ẹ̀sìn àwọn èèyàn wọ́n jáde kó nínú ẹ̀sìn bí ilmin aw bi ghayri ilm bọ́yá wọ́n mà àbí wọ́n mà àmọ́ èyí tó dá wa lójú ni pé tí bá bẹ̀rẹ̀ sí ka àwọn nawaqidul islam ẹ máa rí pé àwọn èèyàn jáde kó nínú ẹ̀sìn ní dojoojúmọ́ ìmí ìsìn wa mọ́sálásí wájú ẹlòmí ó ti dé paadi ó dàbí erékùn rànkúnmi níbi ìfẹ́ríkalẹ̀ kìí sì ṣe muslim ẹlòmíì lọ́dọọdún àwọn ni náwó ẹ̀sìn débi pé kò sí ìlú tẹ́ẹ̀dẹ́ tẹ́ẹ̀lẹ́ ìnáwó rẹ̀ nínú Islam ni báyìí òun lọ́kọ̀ báyìí owó rẹ̀ lọ́pọ̀ jù ọmọ orúkà sọ̀rọ̀ nípa Islam ẹlòmí nínú ọgbà tó jù lọ islam rẹ̀ sì ti bàjẹ́ ẹlòmí ṣòkòtò rẹ̀ kọjá gbogbo ẹsẹ̀ islam rẹ̀ ti bàjẹ́ nínú ọgbà tó ṣòkòtò kọ́ kọjá gbogbo ẹsẹ̀ ààrẹ sí ni o àmọ́ ń tara bọ̀ gángan tí ò ní jọ́gba ládàá ọgbà tó ṣòkòtò yẹn mọ́ ẹlòmí ń lo jalibab wọn ò sì korúkọ rẹ̀ sínú àwọn mùsùlùmí ẹlòmí ń nìkọ́ àníríbì èyí tí sì ń sìn náà rẹ̀ sí ni àmọ́ ti tara bọ̀ kankan tó ti bà ìsìláàmù ẹ̀ dáadáa jàlùbáàbù mọ́ onígbàládà ní kọ́ọ̀bù mọ́ ẹlòmíín ṣe dáwà ó ti pèpè sójú ọ̀nà ọlọ́run kọ́dà ẹlòmíín ló mú ìsìláàmù wọ̀lú wọn àbọ̀kò sínú àwọn mùsùlùmí nítorí tó ti tara bọ̀ nítorí tara bọ̀ yẹn nǹkan yẹn ìmọ̀ nọlifá ìsìláàmù ọlọ́run ló sì sọ ọ́ ẹlòmíín wọ́n jáde lé gbogbo orun ara rẹ̀ ti di funfun ojú rẹ̀ oríran dáadáa má etí rẹ̀ ọ̀gbọ́ dáadáa má etí ń tẹ̀ ń tẹ̀ wọn bàbá náfìlà dáwà jihadi kọ́ bàbá tí ń tẹ̀ yẹn bàbá tí ń tẹ̀ yẹn lọ́dọ̀ ọlọ́run kìí ṣe muslim nígbà ọ̀rọ̀ wá rí báyìí jẹ̀má yọ́wọ́ adákẹ́mìíràn àti yín kájọ wọnú tíra kájọ sí nítorí pé kárí lágbájá ó ti kó onú islam lágbájá nǹkan báyìí ti yọ kó onú islam kò gbẹ́nu ẹnìkan ẹni lè sọ òun náà lọ́lọ́ ẹni lè sọ òun náà lànàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam nawakidul islam àwọn kan tí ma ń bá islamu jẹ́ a ní nawakidul wudu gẹ́gẹ́ bí àwọn sheikh wa náà sọ a ní mubtilatu sọlá ní tí ń bá àrùn jẹ́ a ní tí ń bá àwẹ̀ jẹ́ láni tí ń bá ájì jẹ gbogbo òjọsìn pátá láni tí máa ń bá jẹ kọ́dà ní tí bá nìkáwù jẹ ẹ̀yọ́ miami àní tí ń bá sàká jẹ àní kí ní ń bá gbogbo ìsìláàmù jẹ pátápátá tó jẹ́ pé gbogbo ìtẹ̀yìn bá ń ṣe nínú islam tẹ̀yìn bá ti tarapọ̀ kan nínú àwọn nǹkan tá a fẹ́ kà yìí gbogbo iṣẹ́ islam tó lòun ṣe kò ní sí lákọọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àṣíríkù fi ibadatillah àṣíríkú fi ibadatillah ó náà ni kéèyàn máa wá akẹgbẹ́ fọ́lọ́ akẹgbẹ́ fọ́lọ́ kó lè bá yé dáadáa wọ́n ní huwa taswiyatu ghayrillah billah fima huwa min khasaisillah òun náà ni kágbàpẹ́ ni tí ń sọ ọlọ́run lè ṣe ti ọlọ́run ọba Allah nìkan lè dá sí òun náà lè ṣe ó ti ní àwọn nǹkan tó dé pé ọlọ́run bá nìkan ló lè ṣe káwá gbà sínú ẹ̀mí wa ìpè torí ìgbàgbọ́ àti ìbọ̀rìṣà inú ọkàn lọ́wà tó bá ti gbàgbọ́ sí ìwọ́n náà mọ́kọ̀ gbàgbọ́ ó sì máa ń tọ́ gbàgbọ́ ayédà kó jẹ́ khaliku ọba adẹ́dà àbí kó jẹ́ ẹni adá kò sì pé mẹ́ta méjì péré lọ́wà àti khaliku olùmakhaluku creator àti creation ọba adẹ́dà báyìí náà ni kálíkì ọwà lọ́tọ̀ gbogbo tó kù pátá ní tọ́lọ̀ dání so ti ma títún bí ọlọ́run báyìí Allahu khaliqu kulli shay òun ló dá gbogbo nǹkan shay oní gbogbo dínmẹ́ Allah tó sì jẹ́ kò sẹ́ni ó lè ṣe lẹ́yìn khaliq àmọ́ gbàgbọ́ ọdẹ lọ lè bá àkàlókùn yẹn níta dá yẹn lọ lè bá ọwọ́ àgbà pé òun àtọ́lọ́n ti dẹgbẹ́ nítorí kọ́ ọmọ wà lọ́dọ̀ ọlọ́run ọwọ́ wà lọ́dọ̀ ẹ̀ ètí wọ́n ń pè lẹ́bọ̀ nìyẹn wọ́n mú náà ṣàkàbìlá ẹni bá ti mú nǹkan mímọ́ ọlọ́run nínú gbogbo tọ́lọ̀ndà ó lè jẹ́ màláìkà ó lè jẹ́ àlùjànnú ó lè jẹ́ ìbìlísù ó lè jẹ́ àwọn èèyàn ó lè jẹ́ àwọn anábì ọlọ́run ó lè jẹ́ igi ó lè jẹ́ irin ó lè jẹ́ omi Ni o lè jẹ́ ná gbogbo wù kọjẹ́ ọ̀sán káwà yìí jẹ̀má ọ̀sán sẹ̀tì àbí omi ọ̀sán omi ọ̀sán kọ́ dá rẹ̀ ẹnìkan lọ dá omi ẹnìyẹn ní mọ́sàn ọ̀wá ní sin iná mọ́ ọba tó dáná lọ́mọ sí kí ni lọ́mọ sìn o ní sin omi mọ́ ọba tó dá omi lọ́mọ sí kí ni lọ́mọ sìn o ní sin igi mọ́ ọba tó dá gi lọ́mọ sìn ìwọ àti igi bákan náà ní kọ́dà ìwọ tó lọ́lá ju lọ torí wọ́n dági fún ọ wọ́n mọ fi dáná ni wọ́n dági fún ọ kọ́ mọ fi ṣe ṣíà kọ́ mọ fi ṣe stúdù kọ́ mọ fi ṣe wọ́dúrò <laughs> wọ́n dá igi fún ọ kọ́ mọ fi ṣàjà lọ́mọ jòkólé o ti wá dé pé igi ni wọ́n wá gbé kalẹ̀ lóní wọ́n bóò ni ẹ̀dá ó sì máa sìn ẹ̀dá ni wọ́n wá ní ọya ya ọwá dìde ńlẹ̀ ó lè ń dòkó tómi ó béèrè pé ta ló dá omi ọlọ́wọ́n bá aláà ó di oyé wa ó ní inna tààfin ma pé ẹ̀ṣẹ̀ ńlá ni ọlọ́wọ́n ní ohun ọlọ́run la yaghfiru an yushraka bihi ohun onísàforíjì fún gbẹ́ náà bá ní nǹkan míì papọ̀ mọ́lọ́run wa yaghfiru ma duna dhalika liman yasha bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ míì yàtọ̀ sí ẹbọ ó bá wo ohun ọlọ́run níjọ́ alìkìyàmà ohun àforíjì wa àmẹ́ni ọlọ́run bá ní ó ti sọnù ó ti sọnù níwájú èèyàn ti kú lójú ọ̀nà ó ti kú lójú ọ̀nà àlìjẹ́nà ó ti sọnù níbo nílò jama nílò lè wọ náà mi ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò fìgbà láàyè ilẹ̀ ká ní nǹkan kan nínú tọ́lọ̀ ń dá anything nínú tọ́lọ̀ ń dá káwá gbé síkú ọlọ́ anábìwá ayé sá wa qala al anabi isa tanko ni masẹ ó ní ẹ̀yin ọmọ israel ọ̀bùdùlọ́hà rọ́bì wà rọ́bàkùn ọlọ́run ọba tí ń tọ́jú mi òun náà ní ń tọ́jú yín ọlọ́run ọba yẹn ní kẹ́ máa sìn ṣé igi ní ń tọ́jú rẹ sómi ní ń tọ́jú rẹ síná ní ń irin ògún òun ní ń tọ́jú rẹ òkúta ní ń tọ́jú rẹ ojúbọ yẹn sójúbọ wọ́n wà ní ẹ̀sìn ní ká má ṣe orò òdílé wàláhì ẹ̀sìn ní ká má ṣe orò òdílé lọ́yẹ kó sọ torí tẹ̀yìn bá ti gbọ́ lọ́n gbọ́ èèyàn gbọ́dọ̀ tó gba orò gbọ́ mọ́ orò ẹ̀dá ọlọ́ni àní kò pé mẹ́ta sẹ́ lẹ́yìn ọlọ́run gbogbo tó kù tọ́lọ̀ ń dání tó bá ti mú sínú ọpọlọ rẹ ọ̀dọ̀ tí ń sọ yọ padà yóò tètè yí ọ ọlọ́run bá ní innahu man yushrik billah ọlọ́run bá ní ẹni tó

aláwọn ní ekbid arwa ahun wọ́n mọ̀láíkà kú ọyá gbẹ̀mí àwọn mẹ́ta tó kù yóò sì gbẹ̀mí wọn yọ́pa jibril yọ́pa israfil yọ́pa mikael ẹ̀yọ́ miami wọ́n lọ́lọ́wọ́n ti ní mọ́ bàkẹ́ alàlárù ta ló sẹ́kù lérí lẹ̀ yóò ní bàkẹ́ abdukal khadi wal khashi bayna yadayi ó sẹ́kù mọ̀láíkà yóò kan péré ó nìkan ló kù nínú gbogbo dọ́dá aláìníní ọ̀lẹ́ni ń tẹríba níwájú ọlọ́run ọlọ́run ni mọ́tí ya malakal mọ́tí ni wọ́n malaika kú ọya wọ́n náà kú ọya ọ̀sùn dàgbàun egungun dàgbàun oró dàgbàun òtítàn mọ́tàn rẹ̀ gbogbo ìbọ̀dìsà tẹ́ mọ́tí pè ọ sí pé wọ́n ṣe wọ́n ṣe ó sunkún bá pa gbogbo ilé ayé gbogbo ọlọ́run wa ní lima ní múlíkùlù yàwó ọlọ́run ma wá béèrè pé ta ni ọlọ́run lè ní ta lọ ba lè ní kò ní sẹ́ni kankan tí ó dáhùn òun náà dáhùn kan rẹ̀ kò ní sẹ́ni kankan tí ó dáhùn ma fúnlẹ̀ ní wa ní lillahil wahidil qahar nígbè èmi ọlọ́run ọba ọba ẹyọ kan ọba tó jẹ gàba lérí gbogbo tó dá má sin ẹ̀dá máa o kí lọ́ọ́ má sin ọba adẹ́dàá

tí ń wá ètò yẹ kó wá wá sọ́dọ̀ mi lọ́dọ̀ ẹ̀ faqad harrama Allahu alayhi al-janna ọlọ́wọ́ bá ní aljanna mi dè wọ̀ fún wa ma'wahu an-nar yọ́kọ̀dà wá wọná iná ní bùdísí rẹ̀ wa ma liz-zalimina min ansar ọlọ́wọ́ bá ní gbogbo àwọn alábòsí ọwọ́ akẹni tí ó ràn wọ́n lọ́wọ́ tí ó gbà wọ́n lẹ̀ lọ́wọ́ mi àwọn wọlé alábòsí mẹ́rin jama al àwọn abọ̀rìṣà ẹ̀yọ́ miami ìtí wọ́n pè ní bọ̀rìṣà ní ma jẹ́ ni o gbogbo iṣẹ́ Islam tó bá ṣe tó bá ti ń bọ̀ rìsà àbọ̀ gbàgbọ́ ní o sàdílé yín kò sókọ lẹ́nu ìsìláàmù o bọ́ bá sì kú òun lọ lè wọ náà ní o èmi kí mo sọ bẹ́ẹ̀ aláàlọ́ sọ bẹ́ẹ̀ ṣàtò alimuran aya 192 sàpé mùsùlùmí ni ọlọ́jẹ́ kí máa káyà fún kọlọ ìsìláàmù torí ìsìláàmù tó lọ gbàgbọ́ kùránì gan lọ gbàgbọ́ ló fi ń jẹ́ mùsùlùmí nínú àwọn ìbọ̀dìsà ó ní ká máa rùkú fún yàn gbogbo àníyàn tó wá wò kọ dáa sọ sáti rùkú tí ẹ ti bá ọ nínú ọ̀dẹ̀ká máa fẹ́rí kalẹ̀ fún tọ́lọ̀ ń dá gbogbo àníyàn tó wá rùkọ́ dà kọ sáti fẹ́rí kalẹ̀ fún ẹni tó rùkú fún tó ń fẹ́rí kalẹ̀ fún yìí kọ̀ wá kọ́dà bàbá ló wọn tí ẹ bá ọ wọ́n fẹ́rí kalẹ̀ fún yàwó ló sani ọ̀dà òun rùkú the same thing ìkankan náà méjèèjì ọlọ́ni yáyọ̀ lẹ́dínà ámọ́nú ìrìkáwò ọlọ́ọ̀bá ní ẹ̀rùkú fún mi wòsùjúdù ẹ̀fẹ̀rí kalẹ̀ fún mi wọ́n àbùdó rọ̀bákùn kẹ́ẹ̀fì sinmi àbọ̀mọ̀ pé ẹ̀sìn ní sùjúdù só lè fẹ́rí kalẹ̀ ní ìkọlọ́hún kí bàbá yín ipé àwọn bàbá tí wọ́n bá wà sí mọ́ kí wọ́n nìyẹn ọwọ́ fẹ́rí kalẹ̀ gbogbo wa nílá pé ọlọ́ọ̀nì kan láásí fún rùkú ńkọ́ rùkú ńkọ́ ṣébí wọ́n ń bú àwọn kan pé ṣe sùjúdù nílẹ̀ India èyí tí wọ́n náà ṣe nílẹ̀ Yorùbá ńkọ́ rùkú ńkọ́ so le ma fẹ́rí kale kọ́ ló ń kíyàn nílẹ̀ India ó le lè ṣe o ọgbọ́dọ̀ fi ọ rùkú náà kọ́ ló ń kíyàn ọkàn sí wàhálà ò ní bá kankan fà ilẹ̀ mọ́ torí ayé àmúka fọ́nsìn ọlọ́ni eríkàwó ẹrùkú fún mi ó ti ní wáríkàwó máa rọ́ọ̀kì in ibi wọ́n mi ìmọ̀ fún ẹ̀dá ọlọ́run ní ìtọ́jẹ́ ká fọ́lọ́ náà wọ́n ń pè lẹ́bọ ẹbọ ti ti ẹnu wà téèyàn sọ jáde lẹ́nu tó dẹ̀ lẹ́bọ èyí téèyàn lẹ́ pé èyàn tẹ̀ ni tí ó fi dẹ̀ lẹ́bọ èyí tó yẹ èyàn fèrè kalẹ̀ ni tí ó fi dẹ̀ lẹ́bọ ìmí èyàn pẹran ni yóò fi dẹ̀ lẹ́bọ tọ́ba ilẹ̀ mú ẹran wọn ní kọ́ mẹ́ran wá ẹran yìí wọ́n wá ní wọ́n fẹ́ fi bọ òòṣà àbí wọ́n fẹ́ fi bẹ èṣù nítorí kó lè bá lówó àbí kó lè bá dá fún ọ ẹran tó pa òun sídi ó sàyẹ ọlọ́run fasọ́lì lè rọ̀bí ka wọ́n hà ọlọ́run ní ẹ̀pẹ́ ẹran fẹ́mi ọlọ́run ẹ̀sìn kírun fẹ́mi ọlọ́run ìrun kíkí àti ẹran pípa ìbáàdàtà ní mútàlásìmọ̀tà ọlọ́run bá aláà ó sọ fún ọlọ́run al-Qur'an al-Karim ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ pàǹkan míì قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له لا شريك له ọlọ́run bá ní ìrun yín àti ẹran pípa yín Allah nìkan ló ni ẹ má pa á fẹ́lòmíì má lẹ́yìn لا شريك له ìbáàjẹ́ sinsin lọ́ba mú lọ́bì kan tí wọ́n bá já eré ẹ̀ tí wọ́n pa fún kankan ó jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́ni la sharika lah nusuki kéèyàn pa nǹkan ní jẹ́bẹ̀ àdánwò tó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa tó fi ní ẹ̀mọ́ wa ẹ̀má díẹ̀ wa ọlọ́mọdé ní kọ̀ọ̀kan wọ́n mọ̀ ẹ̀yọ́n yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn kan tí mò ń di abọ̀rìṣà òun náà ni da'watu ghayrillah kó oníṣòro kọ́ ọmọ wa pé ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ìbáàjẹ́ màláìka ìbáàjẹ́ anábìwa Muhammad tọ́ba ni yá Muhammad wọ́n sì pọ́ kọ̀ọ̀rẹ́ ní islam ya isa tí wọ́n ma ní jésù olúwawa wọ́n sì ya sheikh ibrahim ya sheikh tijani sheikh abdul qadir gbàmí sàánù mi wọ́n sì pọ́ kọ̀ọ̀rẹ́ ní islam èmi kí mo parẹ́ ọlọ́run ló pàǹkìn rẹ̀ ọlọ́run sì sọ bí tóun ti parẹ́ ní kura ọlọ́run sọ ọ̀rọ̀ lérí pé òun parẹ́ nínú alukur'an ọlọ́run eré ànábì bá mi sọ fún gbogbo ayé ìnàmà àdì ọ̀rọ̀ bí ọlọ́wọ́ bá aláà nìkan ilé mi ọmọ pè tí n bá wà nǹkan àbí mo wà ní òṣòro wàlá ushriku bihi ahada Allahu akbar bọ́ọ̀bá kí ó sàgbọ́ wàlá ushriku bihi ahada èmi ò ní fi ẹnìkan sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tí tó máa pè lẹ́yìn ọlọ́run ahada ẹnìkẹ́ni mo fi ní tọ́wá ní yá Muhammad wọ́n sì kó kọ ẹlẹ́nu Islam tó àwọn àbọ̀dá wa àtàwọn bàbá wa tọ́lá wọn ti súnfí nínú àwọn ẹ̀sìn wọn tí wọ́n fi ń súnmọ́ lọ́wọ́ bá wọn òun náà ni alìsìgáàtà tó bil àwùlíyà òun náà ni ká ní sòrò káfà láàlẹ̀ ká máa wá pé ṣéwù irú ẹ̀sìn yẹn níbo lẹ́ ti rí ta ló mú wálẹ̀ yìí láti Morocco láti Cairo láti Senegal láti Sudan ibẹ̀ náà ti sàkóbá fáwọn bàbá wọn lẹ́yìn jama'a wọ́n ní ẹ̀lẹ̀ rọ́dọ̀ ọlọ́run ọba dé àfi kí kẹmọ́ pé àwọn ṣéwù yẹn àdúà àdúà òwòlẹ̀ ìbáadà ànábì wa ní ẹ̀rá àdúà ṣíṣe táàbà ń pè yá yá sànú mi táàbà ń pè yá aláyẹ ìbáadà ni ọlọ́run sí ni wọ́n pàmọ́ kárí yẹ́lẹ̀ jù lẹ́kọ́ àrọ̀bí ìfàlẹ̀ yá àmàlẹ̀ àmàlẹ̀ sọ́ọ̀lẹ̀ àwọ̀lá yóò ṣirik bí ìbáadà ti rọ̀bí àhàdà ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ fún ẹnìkankan ní bàádà tọ́yẹkẹ fún ọlọ́run amáàdìsí wa afáyàtú nígbà máa máa yà wa afáàdìsí tú méjèèjì lànàbì filẹ̀ fún wa kí ló wá dé tọwọ́ fẹ̀sà nábì ilẹ̀ tọwọ́ ń sẹ̀sẹ̀ sí Tijani àbọ̀wọ̀n ọmọ pé ẹni bá gbọ́ Tijani à inú àwọn tí yọ ọmọ wíjọba ti jí òun náà ni ìbádàlá àríjálàlá àyínú nàbì àwọn onílá ọgbọ́dọ̀ pẹ̀lú mí lẹ́yìn ọlọ́run ọlọ́run ní àwọn anábì níṣẹ́ rí ọlọ́run ó sì ba gbogbo ẹ̀jẹ̀ gbogbo ó bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ kí ni ó bàjẹ́ ìmánì wọn bàjẹ́ ìrun wọn bàjẹ́ àwẹ̀ wọn bàjẹ́ hajj wọn bàjẹ́ zakati wọn bàjẹ́ ẹ asidada sóbì afúnyàn lómi ẹ wọ́dà à tọ́jú ọmọ òrukàn à tọ́jú opó à tọ́jú àwọn aláìní less privilege ẹ bí mo ṣe wà yìí èmi mo mú dáwà wọ ìlú láàyè mi mo kọ́ ọmọ kí gbogbo tó bá wò kí wọ́n ṣe ọlọ́wọ́n bá ní ó ti bàjẹ́ wàláwà ṣọ́ra àwọn ànábì ọlọ́run ọlọ́run rí fásitì o káti wá pé wọ kọ́lá ọlọ́run kọjú sí ànábì gan onílà yín aṣọ́lákítà làyà àbátá na amalu ọlọ́run nílà Muhammad gan tí wọn kọ́ bá fẹ́ bọ́ kúnṣẹ́ rẹ màá sì ba gbogbo ṣẹ̀ tiẹ̀ náà jẹ́ tẹ́mọ́tì bá sáyẹn jẹ́ mọ́tì bá Islam jẹ́ láfi ní ẹbọ́ máa ń ba Islam jẹ́ ṣẹ́wárẹ́ bọ̀ yìí ọwọ́ gan ọ̀sẹ́ni tí ò lè kó síbẹ̀ pé látara ọlá wọn bá darí yorùbá pé lágbájá àti rí fún yín ẹ̀dàkùn ẹwà bá wa jẹ akọgun ààrẹ ọ̀nà kakanfò díẹ̀díẹ̀ <laughs> lójú kọfà nígbò owó dọ́wọ́ ẹ̀ wọ́n sì sọ di ọ̀kan nínú àwọn babaláwo wọ́n ní kọ́ wá sẹgbé awo wípé ọlá tó wà nílẹ̀ yìí ah gbéyàn bá wọ ẹgbẹ́ kan ayé ọgbà o kí lọ́sọ́ ọdẹ ẹlẹ́bọ̀ jama nígbò owó dé olóòfin máa sọ ara tó bá ti dé wọ́n n'i kọ́ wá jẹ <laughs> lẹ́yìn náà àdáwò bá dé èyàn má dẹ́lẹ́bọ àdáwò ọ̀rọ̀ ọmọ bíbọ̀rọ̀ mọ́dà lọ́lẹ́ bá gbìn ìgbín òsè wọ́n bá ti gé sí mẹ́rìndínlógún wọ́n fàtàrí méjìdínlógún sí wọ́n bá ti lọ ó bímọ àwọn béèrè pé ìtọ́ ń sọ ní ìta ló ní àṣẹ kò lè sọpọ́ lọ́wọ́ bá lọ sọ bẹ́ẹ̀ yóò ní àwọn òòṣà wa ni wọ́n ní àṣẹ ìtawà gbàgbọ́ ni ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ò sọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ìgbín lọmọ wà

ẹ̀sẹ̀lọ́wádé tó wá ní mọ̀lúlógún tó fún orísìkò tó fún alárísìkì tàbáwádà yìí lẹ́rù sí pé ilẹ̀ Yorùbá ọya àwọn mùsùlùmí lọ́wọ́ kù àmọ́ àwa ń bí kèsì pé àwa ha kèsì rí fáwọn èèyàn bí o kèsì pé a kó wájọ pé tàbá ti jáde sí a kà máa nọ́mbà àwọn èèyàn pé lábọjá káfẹ̀ káfẹ̀ káfẹ̀ ìrọ̀rùn nítawá sí ń kan àwa bí kalẹ̀ jàfẹ́mi ara wa kémi àti ẹ̀ká mọ̀ wọ́bẹ̀ torí wọn náà lè wọ́bẹ̀ tí àdáwò bá dé lẹ́yìn náà kó lè máa ṣe wa fáwọn èèyàn wáàsí lọ́kọ̀ọ́kọ́ ṣe kó tó kàfàrà àwọn èèyàn ẹni tó ń kàfàrà kọ̀ mọ́ pé tó ń ṣe ọ̀dá wọ́n máa kún nàmà àzìbí ní hátà nàbà àtàrà sóòlá ọlọ́wọ́ bá ní à jẹ̀lú kankan yà àfi ká kọ́ra àwọn òjíṣẹ́ ká ma fi mọ̀ wọn ká bá àmà ẹjá ṣe mọ̀rọ̀ ọjà tẹkfìrì tẹkfìrì wà àmọ́ àwọn àfẹ́ẹ̀sì ni wọ́n fún mọ́ ni àwọn àgbà inú àwọn àfẹ́ẹ̀sì pẹ̀lú mọ́jẹ̀mú tó bá ti pé àwọn ni wọ́n sọ pé lágbájá ọ̀tẹ̀rẹ̀ káfẹ̀ kìí sì mi èmi àti ẹmọ ta àlìmọ́nù láti ẹni kéwú kàkì ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa áyà yìí tí ó yé wa pé ẹni bá ti ń bọ̀rìṣà òṣà àjọbọ ni o àbí àdábọ ọlọ́run bá ní gbogbo ìsìláàmù ẹ ti bàjẹ́ gbogbo tó ṣe síwájú ọlọ́run pátá ní ìsìláàmù torí àwọn dágbé ìsìláàmù ni al-istislamu lillah bit-tawhid ìgbàgbọ́ rẹ̀ ti bàjẹ́ wọ̀lẹ̀ inqiyadu lahu bit-ta'a gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ti ṣe yẹ ó ti bàjẹ́ nítorí pé kọ̀ráàyè al-bara'atu min ash-shirki wa ahlihi ọlọ́run ọba ọ̀sánú ẹ̀ kò bọ́ra kú òní òsà kó ọwá dé ọ̀dọ̀ ọlọ́run ọba ní ẹni tó débẹ̀ ló fi fo eléyìí náà ni ẹ̀bọ ńlá àṣírìkọ̀lá akbar ẹ̀bọn ńlá èyàn máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọsí wa lẹ́lẹ́bọ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣe bọ́ ọlọ́mọsàbà dá wọn lọ́wọ́ kọ́ mọ́jàwá náà bá wọn ṣe o mo fi ń sọ lẹ́ẹ̀kan pé ẹ̀rọ akọrẹ ẹ̀sìn lára ẹlòmí ìsì ń ṣẹbọ àbí ẹni ẹni tí ń wo sẹ́gà ń kọjá wọn òun náà ti di kèfèrí sọ́wọ́ á mọ̀ pé ọ̀dá ló fi jẹ́ pé ìwé ní bùkátà sí kíyàn lọ lè kí ó lọ́dà àwọn afẹ́sìn kọlọmọ́sùpù wá sínú àwọn ẹlẹ́bọ ẹlẹ́ẹ̀kejì di ipé kò ní ní ìsìláàmù má ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jìn síbẹ̀ من جعل بينه وبين, وبين الله وسائطا يدعوهم ويسألهم الشفاعة ويتوكل عليهم كفر إجماعا gbogbo àwọn afẹ́sìn pátá àti gbogbo àṣàábà wọ́n panupọ̀ lérí pé gbogbo ẹni tó bá fi nǹkan kan sáàrin òun àtọ̀lọ́n nǹkan yẹn ni wọ́n ń pè dípò kọ́ máa pè ọlọ́run àbí ń béèrè lọ́wọ́ nǹkan yẹn pé kí nǹkan òun kọ́ bá òun sọ fún ọlọ́run <laughs> ipe òun fẹ́ nǹkan báyìí ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sìn wá ọ̀fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ó tún wá fẹ́ ẹ̀dá ọlọ́run sáàrin ìwọ àti ọlọ́run ipe kọ́ máa bá ọ sọ fọ́lọ́run pọ̀ fẹ́ nǹkan báyìí àbí pé n tó fi sáàrin ìwọ àti ọlọ́run yẹn nǹkan yẹn gangan ni wọ́n gán bẹ̀ nítorí pé orò kó súnmọ́ lọ èyí tó fi bí ọlọ́run ọ̀wá gún bẹ òun àwọn abèrè wíkí tó fi ń bẹ tó fi ń pè é àní nítorí pé súnmọ́ lọ àbí nítorí kó lè bá sún ọmọ ọlọ́run intermediary ò gbọ́dọ̀ sí láàrin ẹ̀dá àtọba dẹ́dà ẹni bá ti ní nǹkan kan tó fi sáàrùn òun àtọlọ́run àwọn àfáà ní òun tọ̀hún pé nákọ̀dọ̀ ìsìláàmù ọ̀bátọ́lá ìsìláàmù ìsìláàmù ẹ̀ ti bàjẹ́ kẹyìn ní ya Muhammad wa Muhammad ya Isa wa Isa dákùnbà ń sọ fọ́lọ́n pé mo nídìí ọmọ sọ̀gbọ́n àwọn kiri ó tàbá ń bèèrè lọ́wọ́ wọn pé kí ló dé tí kí ló dé fọlọ́n lẹ̀ tẹ́ pé ẹ̀yíṣá wọ́n ní òun ló wà láàrin àwọn àti ọlọ́run wípé à ń pe ọlọ́run túrò ẹ̀yíṣá ni kìtẹ́ pé ọlọ́run wà ọlọ́run wà kàfàrà wọn ọlọ́run kàfàrà wọn laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha لقد كفر الذين قالوا إن الله هو المسيح قالوا لقد كفر الذين إن الذين كفروا من أهل الكتاب والمشركين قالوا لا وتعفون ترى سواجو قالوا بارك في ريدوا أو بابا ولا يبانين أو أدوا كانت أمان سنين باتوا تين باتي نسورو تبا دوورو أما واني عباد الله رجال الله أعيننا بعون الله ìbádàlá rìjálàlá àpè ẹ̀yìn ẹrú ọlọ́run àìnù náà bí àwọn onílá ẹ mọ́sà ìrànwà lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ lọ àwọn ẹ̀mí tó ti lọ àwọn òkú tó ti kú táwọn náà ń bẹ lábẹ́ ọlọ́run tí wọ́n ń bẹ lábẹ́ àṣẹ ọlọ́run tí wọ́n ń wọ́jú wọ́n nídìí àdúrà wa tí wọ́n ní tábà ní kí ló dé tẹ́ ń pè àwọn bàbá yìí ó ní àwọn bàbá yẹn gangan ká ń pè ọlọ́run náà là ń pè lára wọn wọ́n dẹ̀sìn rú àbí wọ́n dẹ̀sìn rú kéèyàn ní ẹ̀yà ayé o ẹ̀yà ayé o àwọn ní kí ló dé kí lọ́n wá ọlọ́run wówó ni òun sì fẹ́ kí ipá ọ̀tá ọmọ ká wọn àmọ́ òun wá ń pè àwọn tọ́lọ̀ ń gbáyé fún inú ayàwó nìyẹn wà pọ́lọ̀ ń gbáyé fẹ́ nìkankan nínú súrà wọ́lọ́wà ọlọ́run tàbárakà lẹ́fi bìyẹ́dìhì almulki ọlọ́run bá ní ìdarí ayé àtọ́lábẹ̀ bìyẹ́dìhì ọwọ́ òun ọlọ́run nìkan ṣoṣo lọ́wà wọ́n wà ala kulli shay'in qadir kò dẹ̀ sí tóun ò lè ṣe ọlọ́run ní kò sí tóun ò lè ṣe kí ló wá dé tọwọ́ afọ ọlọ́run lẹ̀ tó ń pe intermediary ẹ̀yọ́ màá yá kí ni ya Jibril sànù mi nígbà wọn fẹ́ jọ anábì Ibrahim sínú náà alayhi salatu wassalam wọ́n jù sínú náà báyìí ó kù díẹ̀ tí ó wọnú náà yẹn tí wọ́n dá iná tí wọ́n dá fóṣù kan jìbìrì ló wá bá ó ní àbíkà hajj ó ní àbó oníbùkátà sí èmi sí náà ní pa ní àbáwọn ní kí n pa àbí kí n gbé ọ <laughs> amma fala ní sí wọlé fana'am ọlọ́run ala Allah tó dá tí mo gbàgbọ́ ọba yẹn ni mo ní bùkátà sí lọ́wọ́lọ́wọ́ báyìí wà nípò bẹ́ẹ̀ tó ní sọ fún dìbò gbogbo ọ nítorí pé àwọn lè ti gbàgbọ́ débi pé wọ́n mọ̀ pé àwọn ọmọ bọ́lọ̀ sọ̀rọ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ bọ́lọ̀ ọba sọ̀rọ̀ ìmọ̀ sí àárín wa yẹn fi ròyìn àwọn ní wọ̀yá wọ́n kó àwọn nǹkan kalẹ̀ tí wọ́n máa sìn máa láyà dúró wọn láyà ń fa ohun àwọn nǹkan tí wọ́n ń sìn yìí wọn ò lè kánira kó fún wọn wọn ò sì lè fún wọn ní oore kankan wọ́n yẹ kò lóun tàbá wá bí wọ́n ipe kí ló tẹ̀ ń sìn wọ́n wá sọ pé àwùlá ṣùfà àwùlá àwọn eléyìí làwọn tí wọ́n fẹ́ ṣèpè wa lọ́dọ̀ ọlọ́run ṣùfà àwùlá ìndàlá ìndàlá wọ́n gbàgbọ́ àmọ́ wọ́n ní àwọn èyí táwa ń lọlé báyìí àwọn ìyẹn ni wọ́n bá wa bá àwọn ní ó sì pẹ́ wa ni wọ́n sọ fọ́lọ̀ kọ́lọ̀ fún wa ní dáhùn sí kíní ìdáhùnfẹ́ sọ́tò Yunus aya eighteen lọ́wà ọlọ́run tó sọ ní sọ́tò Zumar wọ́n láti nà tẹ́kàdù mìdú ní àwùlíyá a gbogbo àwọn tí wọ́n mú nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ọba ní ọ̀rẹ́ wọ́n wá ń lọ díẹ̀ wọ́n wọ́n ní ma na àbúdò hùn àwọn òsìn wọn ilà liyuqarribuna ila Allahi zulfa afẹ́ kí wọ́n sún wa mọ́ lọ́nìí afẹ́ kí wọ́n sún wa mọ́ ọlọ́wọ́ bá láàní ọlọ́wọ́ bá láàní inna Allaha yahkum baynahum fima hum fihi yakhtalifun ọlọ́wọ́ bá ní wọ́n padà dájọ́ láàrin wọn tó bá dájọ́ kìyàmà lérí fàǹfààyè o inna Allaha la yahdi man huwa kadhibun ọlọ́wọ́ bá ní òun ọlọ́wọ́ òun ò ní fọ̀nà ọmọ gbogbo òpùrọ́ ọ̀dàkùn ta ní ń sori ta ní wọ́n lọ́dẹ bá tẹ̀gbọ́ òpùrọ́ ni wọ́n ọlọ́run ní kàfàr òun ò ní fọ̀nà ọmọ gbogbo àwọn tí wọ́n bá jẹ́ láì mọ́re àwọn ẹlẹ́bọ ni wọ́n ń pè ní kàfàr ẹlẹ́bọ òpùrọ́ ọlọ́run lòun ò ní fọ̀nà ma tí ọlọ́run pè lópùrọ́ sópùrọ́ kọ́ ọgbàgbọ́ lọ́n wà olùgbàgbọ́ lọ́n bá nìkan lọ́ba tó lè ṣe kí ló wá dé tọ̀ wá lọ lè bá nǹkan míì ọwá lòsìn nǹkan òun ṣé lọ́kàn gbà yẹn ọmọ pé ká máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀dá ọlọ́run ẹ̀sìn ni ọlọ́run bá lóò kúrọ́ nì lẹ́yìn náà kèfèrí nì ẹni bá ti ń béèrè nǹkan lọ́wọ́ ẹni tí èso ọlọ́run tọ́gbà pé wọ́n wà láàrin òun àti ọlọ́run ọlọ́run bá ní òpùrọ́ ni ọ ọ̀rọ̀ tó ń sọ pé afẹ́ kó sún wa mọ́lọ́ ni ọlọ́run irọ́ ni <laughs> ó sùn yín mọ́lọ́ bá sí ọ̀wá ń fọlọ́run bá wé àwọn ẹ̀dá ìgbésà bá fẹ́ rí tàbá fẹ́ rí eh, Buhari àfi ká lọ lè bá Ọ̀ṣínbàjò àfíkàhúnmọ̀láwò tààlà sí ọwá fi ìjọba sánmà òfin wé ìjọba kíní ìjọba irí ilẹ̀ ẹlẹ́bá lágbájá kọba yí síkẹ̀ lọ́dọ̀ lágbájá èyí ẹ̀dáṣẹ́dá àmọ́ tó wá kù láàrin wa àti Allah ò ní ìdámídíárì <laughs> ọlọ́dà Allah direct ni ọgbọ́n tí aláṣọ aláàní wáyídá sa'alaka ibadi anni fa inni qarib ṣé àwọn ẹrú mi tí wọ́n bá wá béèrè lọ́wọ́ wa nabi sallam ipe èmi ọlọ́run ọba tí mo jìnnà ni àbí mo súnmọ́ wọn sọ fún wọn ipe mo súnmọ́ wọn o ujibu da'wata da'i idha da'an yìí máa dáhùn tí wọ́n ti ń pè mí inni qarib ọlọ́run súnmọ́ ọlọ́run tó sọ ayé mi ọlọ́run ni wa ọrùn rẹ̀ lọ àfáà tí ń pe séwù àtẹni tí ń pe jésù sọgbọ́ báyìí àtẹni tí ń pe àwọn ayé o ọlọ́run ọba ní ayé kó pè jésù kó pè séwù kó pè muhammad kó pè ibrahim kó pè isa kó pè musa kó pè allah ló pè ọlọ́run ní èmi allah tó pè yẹn mo súnmọ́ ojú ká sán ọrùn rẹ̀ lọ èyàn bẹ́ẹ̀ bí ọlọ́run súnmọ́ mi jẹ́ kàkà sán ọrùn lọ wọ́n sì wá ń sọ fún àfáà tó wà sí nìgá pé Ibrahim Kaula bá mi sọ fún ọlọ́run pé mo nídìí owó ṣé òpòrọ̀ kan jẹ́ mọ́ tí bá fi mo fẹ́ sin Ibrahim kí wọ́n fi Ibrahim mo fẹ́ sin àwọn ọlọ́pàá ọlọ́run lọ fẹ́ sin ah ya Allah ọ sọ kẹ́lẹ́kẹ́lẹ́ bó ṣe sọ kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn ọlọ́run bẹ lókè sánmà kejì lọ́hùn yìí sì ń gbọ́ gbogbo tó ń ṣe kí ni gbogbo tó ń sọ gbogbo àwọn eléyìí ó wà nínú àwọn ẹ̀sìn àrọ́dàrọ́dà tí àwọn bàbá wa gbà nílẹ̀ Yorùbá tí wọ́n fi ń pera wọn ní sùfíà àwọn ẹ̀sìn àrọ́dàrọ́dà yìí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn ẹ̀sìn àrọ́dàrọ́dà yìí ẹ̀yọ́ màá yá mi yóò dá kẹ́nìkọ̀ọ̀kan wa kálọ̀ lè jù ú lẹ̀ ọlọ́run bá káfí nǹkan sáàrin òun àti ara rẹ̀ alákọ̀ọ́kọ́ àwọn tó ní ká máa bọ́ bọ́lọ̀ ń sọ̀rọ̀ àwọn náà fúnra wọn ìṣòro tí wọ́n náà ń bẹ pẹ̀lú wọn ọlọ́run bá aláwọ̀ súnmọ́wájú kásọ́run lọ kò ní bùkátà sí kásẹ̀ máa rán ẹnìkan afẹ́ kí wọ́n sún wa mọ́lọ̀ ni àwọn náà mọ̀ pọ́lọ̀ ń bẹ̀ ọlọ́run ló wọ́n fẹ́ ọlọ́run ló wọ́n fẹ́ nígbà tí wọ́n tó ń pe àwọn ẹgbà wọn náà gbọ́nù èmi lọ́sùn yẹ kẹ́ pè waqala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bẹ́ẹ̀ lèmi ni kẹ́ pè èmi nìkan náà ní dàáyín lóhùn qul ud'u Allaha aw ud'u Rahman tó níbẹ̀lẹ̀ tí wọ́n rí ẹ̀sìn tẹ́ ní tabaníṣòro àwọn ẹ̀dọ́ ọlọ́run lá pè àwọn ẹ̀dọ́ ọlọ́run yẹ wọ́n wà bá wa pè ọlọ́run kọ́lọ́hún kọwọ́ láàánú ẹ̀ gbogbo àwọn tó ti jìn sọ́fìn eléyìí ọlọ́run dákọ̀ ó ní kèfèrí ni wọ́n wọ́n ti ilé bá ti ṣe kúfùrù báyìí ó ti pa ìsìláàmù rẹ̀ ìsìláàmù àti kúfùrù èjì òkú lójú kan náà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nawaqid al-islam òun náà ni an-naqd thalith ma lam yukaffir al-mushrikina aw shakka fi kufrihim aw sahha madhhabahum huwa muslim ẹni tó pèrè mùsùlùmí mùsùlùmí ló pèrè àwọn ẹni tọ́lọ́wọ́n bá pè ní kèfèrí ó ní wọ́n yé ṣe kèfèrí àwọn tọ́lọ́wọ́n pè ní abọ̀rìṣà ó ní wọ́n yé ṣàbọ̀rìṣà ó ní kọ́dà ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe yẹn ẹ̀sìn lòun náà òun sì gbàgbọ́ pẹ́sìn sọ àhá mọ́dàhábà òun àwọn alfáà ọlọ́run ní inna dínà indallahi islam ọlọ́run bá ní islam nìkan náà ní ẹ̀sìn òun ọlọ́run islam ti ń pè ní islam náà ni pé ó juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́n wọ́n máa wá sin ọlọ́run ọba ẹyọ kan yẹn tọ́wọ́ bá ní ṣòro ọlọ́run ọba yẹn lọ́wọ́ máa ń pè ọ̀dọ̀ rẹ̀ ló ti máa retí orí gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọ nínú kádàrá rẹ̀ dáadáa bá burú ọ fi kọ́ sọ́dọ̀ rẹ̀ ipò òun lọ́kọ̀ọ́ bí ọba kọ́ kò ní ṣe kíni kò ní ṣẹlẹ̀ ẹ wá rí ẹ̀sìn tó yàtọ̀ sí islam ní táwọn ọmọ sọ ni pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọwà àwọn náà gbàpọ̀lọ̀ wa gbogbo abọ́gi ìbọ̀ pẹ̀lú gbàpọ̀lọ̀ wa abdullahi baba anabi abi anabi ò tí ì dìé tán ti ń pè ní abdullahi bóòdù náà sì mọ̀ pé Allah wà tí wọ́n fi sọ ní abdullahi wọ́n ọlọ́mọdé bá bèèrè lọ́wọ́ pé alọ́dá tilẹ̀ wọ́n ní Allah ni ẹ̀kọ́lọ́wọ́ dé tí àdẹ́bì wá pè wọ́n ní kèfèrí nítorí pé àwọn tawí wọn ò sin ọba dẹ́dà wọn ò wárà lọ́wọ́ lọ́dọ̀ ọba dẹ́dà orílẹ̀ ayé ta wáyé nǹkan méjì náà láńsẹ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in kò pé mẹ́ta kò sin ọlọ́run lẹ́yìn náà kò sì mójútó ìṣẹ̀mí rẹ pẹ̀lú kó pe ọlọ́run ẹni tó sìntán náà ló pè kọ́rọ̀ lọ́wọ́ kìí ṣe pé ìwò sílọ́n tán ọwà ló lè bá ẹ̀dá ọlọ́run kọ́rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ dàrú àbọ́rọ̀ lọ́bàtà sìn <laughs> lọ́bàtà pè lọ́bàtà wàrà lọ́wọ́ ẹ̀ ọwá tán ọwọ́ bọ́ sí inú wọ́dúrópù ẹ̀ ó gbé jáde àtọ́sẹ́ àti kankan àti àtàjọsí olú gbogbo ẹ̀mọ́ra wọn gbogbo omi gbóná kaná ọbọ́sẹ̀ nkùlé ń wẹsẹ̀ a ní wá tó fi ń fi ata àgbàtà máa ń tàyàn àdá ìkí lọ wá ń wá báyìí tó fi ń fata wẹ̀ oníkáyé ọmọ pàmínì wọ́n ti kó okò ẹ̀rẹ́nu Islam torí tó wà ní Islam ti sin ní pé iyyaka na'budu wọ́lọ́wọ́ bá nìkan lọ́ba tá a máa sìn wá iyyaka nasta'in tàbá sì nídìí ìrànlọ́wọ́ lérí ọ̀tá wọ́lá sí kíní wọ́lá pè ọlọ́run sì sọ ní koran wallahu khairu hafiza ọlọ́run lèmi ni mo lè sọ yín wala ya'uduhu hifdhuhuma wa huwal aliyyul azim ọlọ́run bá ní sánmà àtilẹ̀ kò lè fẹ́mi ọlọ́run láti sọ èmi ní sánmà lè sọ ọmọ sọ àwọn olùkọ́ lè máa ti láì tá a máa ń ṣàrìmọ̀ àkàlàkà tó bá jáde kó lé kábúrú ayọ́mọ̀ sí ọ̀ tọ́lá burú ń bẹ́lẹ̀ ayé o àbọ̀ ọ̀ká fálákì àti nọ́ọ̀sì tọ́lọ̀ ń ròyìn bá burú ń bẹ́ o èmi ni ẹ pé o <laughs> èmi ni ẹ fi kojú wọn o tó sì jẹ́ pé ẹni tó bá ti jẹ́ kèfèrí a pé kèfèrí ni ẹni tó bá jẹ́ mùsùlùmí a pé mùsùlùmí ni mùsùlùmí yóò yóò sì máa wára lọ́wọ́ lọ́dọ̀ ntọ́lọ́ndà sí tún yorùbá yẹn sọ tàwídì wẹ́gà ṣírkù náà sì wẹ́ mùsùlùmí ọba sin ọba adẹ́dà àbí tọ́lọ́sì ní sòrò yóò máa pe ọba adẹ́dà òun wà lójú ọ̀nà ẹ̀rẹ́ ni tí èsè mùsùlùmí tó jẹ́ kèfèrí òun ọba sin dáadáa ó lè jẹ́ gi ó lè jẹ́ omi ó lè jẹ́ rin tọ́lọ́sì ní sòrò ìdí irin náà ni ó lọ ni wọ́n sì ní bàbá ń wọ́n ní bẹ nídìí ògún kí ní wọ́n à wọ́n ní bàbá òsì ìbìmọ̀ látijọ́ yìí ọwọ́ lọ pọ̀ gún ìrìn àmọ́jọ́lọ́ jọba wọ́n ti jáde nínú òkè àbí inú àpáta ọjọ́ ọkú ẹ àti tèmi náà ti ń sọ̀rọ̀ ó ti díkan lé ní ẹlòmíì ó ti ṣe ọdún léyà rẹ̀ tán a sì wúra wa báyìí kọ́lọ̀ má kàwá fún wa ẹlòmíì ti gba Ramadan ìtàn bá ṣe jòkó lẹ́yìn ìjàmá àbí àwọn tá ń gbọ́ wa kọ́lọ̀ má kàwá fún wa ẹ̀yọ́ máa yá mi ẹlòmíì ọmọ inú àwọn ọmọ rẹ̀ tí ó sìn lọ́lẹ́ ọkọ̀ ó ti sìn ó ti èyí tí ó sìn gbẹ̀yìn náà ló ti sìn yìí sì mẹ́láyé nísìn kò ní sìn mí máa ó kú onílé ayé yìí ó yóò wá kú wọn nìkan níwájú ọlọ́run ọlọ́run ọmọ wa sọ fún ọ pé sẹ́mi ló sì ní àbẹ́dá mi ọlọ́run ọmọ bẹ̀rẹ̀ pé sẹ́mi lọ́ọ́ máa wàrà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ àbẹ́dá mi ìyákàdà àbúrò ìyákàdà stein oyè òun náà ní tà ń ṣe lé ayé ń bí sí ọlọ́run ọlọ́run lè jẹ́ ìsìn rẹ tó bá sì ní ìṣòro kó pe ọlọ́run ọlọ́run àwọn ayé ń bọ̀ àwọn ọ̀tápọ̀ asibúnàláhù wà ní mọ̀lẹ̀wàkì tó bá ń tẹnu mọ́ wọ́n mọ̀ gbé ọdúnlẹ̀ kété pé wọ́n wà lọ́lẹ̀ ìwé gbé àwọ̀ ìwé gbé àwọn èèyàn olè darapọ̀ máwọn kèfèrí ni kíyàn ọmọ ma pe kèfèrí kèfèrí pé ojú ọ̀nà kan náà láàrin ọlọ́run ló ní kálukú ọmọ ń ṣe ẹ̀sìn yẹn ṣé kèfèrí ti yín ni ebi kèfèrí ọlọ́ni kí wàhálà yín pọ̀ sí tẹ́ǹpẹ́ nìkan kèfèrí ẹtí màmá yìí náà ṣe kú ẹni tí wọ́n wá ní káàmọ̀ pẹ̀lú kankan kẹfẹ́ ní pé gbogbo wa náà ọlọ́run ọba ló ní káàmọ̀ ṣe ń tàǹṣe yẹn ah, nígbà táwọn akẹfẹ́ lè bá níbi sọ́sọ́lá wípé káwọn ọjọ́ máa dẹ̀sìn pọ̀ ọlọ́run ọba Allah ó sọ Jibrilu kalẹ̀ kò lè yá ayọ̀ káfírún ẹ̀yin kẹfẹ́ lá àbúdú mọ́tà àbúdú ìní sí tẹ̀sìn ẹ̀yin ló sì ní sẹ́tẹ̀mí nígbà ọ̀dọ́wọ́ gbẹ̀yìn wọn òpin gàrí jama lakum dinukum waliya din ẹ máa sẹ̀sìn tiyín káwa náà mọ̀ sí kíni káwa náà mọ̀ sí tiwa ọlọ́run nínú lẹ́dínà káfàrù ọlọ́run láwọn kèfèrí mi ní alìlì kìtà nínú àwọn tààfún tíra síwájú jù àtàwọn alátẹwọ́ ọlọ́run ní kèfèrí ni wọ́n wọ́n ni mùṣírikí àwọn tí wọ́n ń bọgi tí wọ́n ń bọrin tí wọ́n ń bọ omi tí wọ́n ń bọ ná tí wọ́n ń bọ ẹ̀dá ọlọ́run tí wọ́n ń lójúbọ ọlọ́run látàwọn náà fi iná rí jahannama inú iná jahannama mo kó kalẹ̀ fún wọn àwọn kó tó balẹ̀ yóò ti wọ bí 90 years yóò ti wọ bí 90 years kó tó balẹ̀ torí pé yóò ti hewu iṣẹ́ lọ yẹn ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn ọdún kẹfà ọdún kejì ọdún kẹwàá ẹ̀yìn 20 30 50 years eighty ninety ìgbà tí ó bá fi balẹ̀ yóò ti hewu yóò ti dàgbà ọlọ́wọ́n ní lẹ́dínà káfàrù ọlọ́wọ́n láwọn gbogbo àwọn kèfèrí min alil kitab inú àwọn tààfún tíra síwájú yahudi àti nasara wal mushriki àtàwọn abọ́gibọ̀ pé fi nari jahannama ọlọ́run bá ní inú na jahannama wọ́n ṣe kíni ibẹ̀ ni wọ́n bọ̀ khalidina fiha wọn ò ní jáde máa wò ọlọ́run bá ní wọ́n wà ń bẹ̀ gbére ulaika hum sharrul bariyya ọlọ́run bá ní èèyàn burúkú ni wọ́n o a sì nínú wọn tí ma ń tọrẹ

bí bá ń sànú yàn ọlọ́run mọ sànú ẹ̀ láyé ń bí tí bá ń mú yàn ọlọ́run mọ fóun náà tí bá ń ṣe rere ọlọ́run mọ yọkọ̀ ọmọ ránṣẹ́ rí sí àmọ́ tó bá ti jáde láyé gbogbo iṣẹ́ yóò wúlò fún ma torí pé nítọ́ karabọ̀ yẹn wà láwọn aṣọ́rọ́kù ọlọ́run tí wọ́n ti sẹ́bọ̀ làhábẹ́tọ̀ á ní ọmọ kánú yà àmàlùn gbogbo iṣẹ́ tí wọ́n ṣe tọ́ da ẹbọn yóò sì ba gbogbo ẹ̀ jẹ́ tó bá ti wá dọ́rùn kò dé sí ẹ sẹ́yìn ti wọná rí ẹ ti wàlìjánà rí ẹ ti kú rí sí ẹ ti dọ́rùn rí ẹ fi kálukú lẹ̀kọ́ máa ń ṣe tí bá ń ṣe wọ́n ní tọ́wọ́ jẹ́ pé kèfèrí ní bá ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ à ní bùkátà sọ̀rọ̀ ẹ̀ àwọn tọ́wọ́ kí mùsùlùmí ní ń sọ wípé àwọn náà wọn ẹ má wọ́n kèfèrí ọlọ́run sì pè wọ́n kèfèrí bí ayàtọ̀ mọ̀kà ọlọ́run pè wọ́n bẹ́ẹ̀ ẹni máa ń dọ̀rọ̀ padà síwájú ọlọ́run ọba sí máa ń jẹ́rú fọ́lọ́mọ́ ọlọ́run ní kúlì yáyọ̀ ìkàṣòro ọlọ́run ní mo pẹ̀yìn kí ni wọ́n sọ́rọ̀ fi pẹ̀wọ́n kèfèrí jẹba wọ́n bọ́gi wọ́n sì ń bọ òkúta látà tó ń sá lásìkò ànábì ọlọ́run ní kúlì yáyọ̀ ìkàṣòro wọ́n wá ní they are not unbelievers o ní ayétawà yìí globalization ní ayétawà yìí freedom of religion ẹ̀fẹ́ everybody lẹ́kọ́ máa ṣẹ̀ṣẹ̀ tí bá ń ṣe lóòótọ́ àmì muslim but àwọn èmi ò gẹ́sẹ̀ church mo ọ̀dẹ̀ pé <laughs> báwo ṣe wà yìí sàmì muslim bàbá mi mùsùlùmí ni ìyá mi lọ́kọ́kọ́ ọkọ́ mọ́síláṣí ní lùkàn yọ́bọ̀ máa pátápátá ìwádìí wà ní parí ẹ̀ yóò ní kọ́s èmi ò gẹ́sẹ̀ sí kan <laughs> mọ́ dọ̀rọ̀ rú ọlọ́run pé yẹn kèfèrí ìwọ ní kèsè kèfèrí ẹni tí islam sọ ni pé ó máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣẹ̀sìn rẹ̀ àtẹni tí ò ṣẹ̀sìn rẹ̀ ó máa ṣe dáadáa sí àmẹ́sìn tí ayọ́mà yá mi anákìdù robert ẹlẹ́ẹ̀kẹrin nínú tí ma bá islam jẹ́ tí ma nọlifá islam man ìtakọ̀dà anna ghayra hadiyi nabi akbalu min hadiyihi wa hukmahu ahsanu min hukmihi ẹni bá gbà ẹni bá gbà ipe òun gbà dọ́kàndọ́kàn ipe ìlànà kan bẹ nínú ìlànà àwọn ẹ̀dá ọlọ́run tó dáa ju ìlànà tá nábì mú wa lọ mùsùlùmí ní sì ń pè rẹ̀ àwọn alfáà ní wọ́n di kharaja min al-islam ìjìmáà e, wọ́n tó wọ́n ti kó ní islam in fọ́ọ̀tì ẹ̀sìn tó lóun ṣe kíni tó lóun ṣe so ọwọ́ àmì ẹ̀sìn yẹn ẹgbẹ́ tó bá ti sọ pé kò àwọn ẹgbẹ́ tọ̀hún lọ dáa táwọn tọ̀hún tó sọ lójú wọn ṣe ọ́ sì máa jẹ́ ọmọ ẹgbẹ́ wọn <laughs> walillahi al-masalul a'la nítorí ọ̀pọ̀lọpọ̀ wa à ń fara kásá o ẹgbọ́ táwọn èèyàn máa sọ pé ìdájọ́ tàwọn òyìnbó yẹn ó dájú ṣẹ̀ríà lọ ṣẹ̀ríà mọ́sù mọ́tọ̀ ẹni ṣẹ̀ríà nìkẹ́ mọ́sù ṣẹ̀ríà nìkẹ́ mọ́tọ̀ gbogbo àlántọ̀ láńsù tí wọ́n ní mọ́sù mọ́tọ̀ ìtumọ̀ ní pé ẹ̀sìn tó le ẹ̀sìn tí ó dáa ní omi bá ṣe ń sọ ó ti dáràn tó ju yẹn lọ́wọ́jú ọlọ́ntẹ́lẹ̀ torí kò wọ́n ti gbà pé kò gbọ́ lọ́n gbọ́ tẹ́lẹ̀ náà àmọ́ wọ́n tó jẹ́ muslim ọgbọ́dọ̀ sí kíní ọgbọ́dọ̀ sọ tó bá ti sọ ó ti kọ́ ẹ̀nẹ́sì islam kéèyàn ní ìdájọ́ islam lédi pé bọ́kùnrin abilékọ àtobìnrin tó ti ní lọ́kọ àbọ́lọ́kọ rí àbọ́kùnrin tó níyàwó rí adélébọ̀sá lọ́kùnrin àti lóbìnrin ibùdó ṣẹ̀ríà nìkan kọjá sí kí ni yorùbá náà ní ká ṣe pẹ̀lú mágùn ẹni bá ń bá yàwó níyàwó lásìkò kí ni yorùbá máa ń ṣe fún wọn ọkàn jẹ́ pé dé ọ̀nà ẹbọ tí wọ́n gbà sí yẹn ní ọ̀dá àwọn náà gbà pé ọ̀dá kó kú èyí tó fi wá rán àwọn ọlọ́pàá àjọba sí wọ́n wá rán ọlọ́pàá àlìjànú sí nítorí tó bá ti pààyàn táàrí àlìjànú rí àwọn ọmọ èṣù ni ẹni bí tí wọ́n ti ṣe mistake nù àmọ́ àwọn náà gbà pé ọyẹ kó ṣe kí ní ọyẹ kókó kílábẹ́ta ní sẹ̀rí àlẹ́ wọ́n ma sọ káàkiri àwọn òyìnbó láti fẹ́ fi bà sílámù jẹ́ ipé èèyàn sẹ́sìná wọ́n ní kánlẹ̀ lókò wáì wọ́n mùsùlùmí náà wá ń sọ ipé à ọ̀lá káfílẹ̀ yẹ èèyàn jalè wọ́n nìkan gé lọ́wọ́ ṣé ìṣẹ̀rí àìwọ̀n lọ́dà ni àbí ẹni tẹ́yìn ń sun ní tẹ́yìn sun ná èèyàn gbé táyà ọ̀kadà ẹ̀sùn ọ̀nà sí nínú ìṣẹ̀rí à tó ṣe yẹn àlè pa ọwọ́ láti kíni ọwọ́ láàgé wọ́n yọ ni wọ́n wà ń tọ́mọ ọwọ́ yọ kọ́lá eégún rẹ̀ gbọ́dọ̀ kán wọ́n kí bọ̀ níbi kásán wọ́n sì yọ ọ́ nínú ká yọwọ́ àbí ká sun pẹ̀lú táyà ṣẹ̀rí àwọn olóòlè jù ní táyà ló lè jọba ẹ̀yọ́ ma yá mi kíyàn wá ní ṣẹ̀rí àníká ma gbéyàn lọ́wọ́ ẹ̀sìn gíọwọ́ gọwọ́ ká sì wá fi sẹ́wọ̀n kan bèèlè lẹ́yìn ọ̀sẹ̀ kan tí kò wá dájú ni pé mùsùlùmí tẹ́sìn rẹ̀ ó bàjẹ́ lásìkíní ìlà ń sọ ọkọ obìnrin kú ṣẹ̀dá ní kó lo oṣù mẹ́rin àti jọ mẹ́wàá kó fi dárò ọkọ rẹ̀ lẹ́yìn náà ká fi mọ̀ bó lóyún àbí kò lóyún ìwọ́n wá ń sọ pé oṣù mẹ́rin ti pọ̀jú tọ́wọ́ kankan fún fọ́tí wọ́n dẹ̀ẹ́sì gbé fọ́tí wọ́n dẹ̀sẹ̀ ẹ̀dẹ̀ dájú oṣù oṣù oṣù mẹ́rin ó ti pọ̀jú tó wọ́n wà nínú ilé tí wọ́n sọ fún ọgbẹ́ inú yàrá náà wà ní ó lè lọ ilé kẹta ó lè lọ ilé kẹrin kọ́ wa mọ̀ fọ́tẹ̀ pé èyí táwọn òyìnbó gbé kalẹ̀ àbí èyí tásà wá gbé kalẹ̀ yọ́ dájú ti ṣẹ̀rí àlọ́ ọlọ́run ní kámọ́ta tẹ́tẹ́ wọ́n ní wáyé tọ́lọ́run ní kámọ́ta tẹ́tẹ́ wípé tẹ́tẹ́ dáa pé ibi kí èèyàn mẹ́wàá ọ dáwó tẹ́nìkún sì kó rán lẹ́ni eléyìn dà wọ́n fẹ́ kán kówó jẹ́ lónìí òun ṣiṣẹ́ ní insurance company <laughs> tábà ọmọ pé kí lóun ṣe ní insurance company wọ́n láwọn gbowó àwọn èèyàn náà ni ayé wọ́n gbowó àwọn mẹ́wàá 100,000 àbí 10,000 lọ́dún lápèjúwe mọ́tò méjì bàjẹ́ àwọn fi 20,000 tún ṣe 80,000 tó kù nǹkan ibẹ̀ kẹ́ dá padà fáwọn tó ní wọ́n ní àwọn táwọn táwọn àwọn táwọn gbọ́jù wọn lọ wá ti náà wọ́n fó rẹ̀ bàtà wọ́n fó rẹ̀ dé táyìn mùsùlùmí ó lè ṣe ìsọ́ránsì islamic ìsọ́ránsì wà ẹ́kì gbogbo àwọn olówó ìsìn kọ́lá wọlé má jẹ́ mùsùlùmí náà àwọn tó lówó kan dáwójọ ẹgbà 3 billion àbí 1 trillion ẹ̀dà sí ìsọ́ránsì company ẹni mọ́tò ìbá ti bàjẹ́ inú àwọn aráàlú ẹ má lè mú bẹ́ẹ̀ má fi túnṣe àárara wa lówó nìyẹn àmọ́ pé èèyàn mẹ́wàá dáwó èèyàn méjì oko tí ẹlẹ́ni tí ògo náà òun náà fẹ́ kó tẹ́lẹ̀ ẹlẹ́ni ní ọlọ́wọ́ kálára kí mọ́tò ló ṣe kí ni kí mọ́tò ló bàjẹ́ ni o kò sí rọrùn kó lè fi mọ́tò kó lè fi lugi ẹ wá pọ̀sẹ̀ mẹ́ta sí ọjọ́ pé kọ̀rọ̀rùn gbogbo àwọn nǹkan báyìí ẹ má jẹ́ àmọ́ fort islam tẹ́tẹ́ ọ̀dà tẹ́tẹ́ ọ̀dà ẹni tí ń ta tẹ́tẹ́ olè náà níjà ọkàn jẹ́ olè tí wọ́n confam ni tí wọ́n approve <laughs> olè tíjọba ṣe kí ni tó approve ni wọ́n pè olè ní tẹ́tẹ́ nàìjíríà fẹ́ tó lè wọ́n pè bẹ́ẹ̀ torí pé kálukú náà fẹ́ kó olówó ni ẹ̀ńtọ́lọ́wọ́ wá ní wọ́n kò tiẹ̀ lọ́wọ́ rọ̀lẹ́ òní ọ̀wọ́ amọ̀bánújẹ́ òun náà fẹ́ kó tẹlómi ni ẹ má jà gbà ọmọ aláyé ni máa ń ṣèyàwó kó lóun fẹ́ lọ rẹ́gísírì pé wọ́n ní islam ní ọlọ́run tó ọlẹ̀ ọwá ní lẹ́tí sì dàgàn ah, èmi alẹ́ fọwọ́ mo lọ́fẹ̀ẹ́ àwọn mi ọlọ́fẹ̀ẹ́ lónìí ọmọ ọjọ́ ṣẹlẹ̀ lọ́la òun náà lọ́fẹ̀ẹ́ lónìí ọmọ ọjọ́ ṣẹlẹ̀ lọ́la ọwọ́ lọ lè kí okùn bọ́rẹ̀ lọ́rùn wípé wo ní fẹ́ ìyàwó mi ah, agọ̀ ni wọ́n gbẹ̀bẹ̀ tọba wá sọ wípé ẹyẹ ọ dáa ju kéèyàn fẹ́ ìyàwó méjì bẹ́ta lọ wọ́n kò ó kọ ẹ̀rẹ́ ní Islam ọ gbọ́dọ̀ sọ pé ìlànà àwọn kan ọ dáa ìlànà tọ́lọ́n sí kíni tọ́lọ́n là kalẹ̀ lọ kọ́dẹ̀ lómi ìgbà àwọn tí òpé sí yóò ní wọ́n fẹ́ Ibrahim Muhammad wọ́n fẹ́ ọbọ̀tà lọ sí Ọlọ́run gbàgbé kalẹ̀ láti sánmà ló ti rán ànábì sí wa ló ti rán jìbìrìlù ló ti fi ìwé tó tálíkàl kìtàbù lára ìbàfí udan lil muttaqi ọlọ́run ní guidance ní Qur'an ẹ̀ ní sọ́nù tẹ́bà tí ń tẹ̀lé bó ló ṣe wá ní òfin táwọn kan gbé kalẹ̀ ó dájú ti tọ́lọ́wọ́ bá aláàtó ní sámà tilẹ̀ lọ ó dá sámà tilẹ̀ ó dẹ̀ kó wa síbẹ̀ ó dẹ̀ fún wa ní ìwé táwọn ó lè jíjẹ ọ̀dá sọ́dá lóòtọ́ ó wà ní kòrán owó ilé ọ̀dá ó wà ní kòrán òfin ọlọ́run ló dáa jù yọ́ mọ̀ sọ fún èyí tẹ́ wà lókè pé sànú àwọn tó wà ń sàlẹ̀ èyí tẹ́ wà ń sàlẹ̀ èyí náà ẹ má kí ní ẹ bá wọn tó wà lókè jà ẹ̀yàn miami kéèyàn ní democracy sẹ́ ọ ju ṣẹ̀rí àlọ́ a kàn béèrè pé sọ ọmọ tó ń wí sọmọ pé democracy yẹn àwọn ìbólógbé kalẹ̀ àbí àwọn ẹ̀dá ọlọ́run ṣẹ̀rí àwọn ọba adẹ́dàá ló ṣe kí ni ló gbé kalẹ̀ sọ ọmọ tó ń wí olóhùn ọmọ tó ń wí ó sì ń gbẹ̀dẹ̀ muslim ó ní muslim lòun ó ní gbogbo ìṣẹ̀dá lòun ti ka òun rí pé democracy ọ̀dà ọ̀dà àti ìṣẹ̀dá lọ àwọn afá ni kharaja min al-islam ah, ọlọ́wọ́ bá aláàlọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní kan bẹ́ẹ̀ ni wọ́n láwọn gbàgbọ́ ọlọ́wọ́ wọ́n rò pa gbàgbọ́ <laughs> bima unzila ilayk pẹ̀lú tá a sọ kalẹ̀ fún ànábì wa ma unzila min qablik wọ́n rò pé àwọn gbàgbọ́ sí tá a sọ síwájú wọn ànábì yuriduna an yatahakamu ila taghut wọ́n wá fẹ́ darí ọ̀rọ̀ ìsẹ̀mí wọn àti dájọ́ lérí ilẹ̀ wọ́n fẹ́ darí ọ̀lọ́dọ̀ taghut tàdáfẹ́ taghut ibilis lọ́gá wọn ọlọ́ọ̀bá aláà olúwọ́kọ̀dé omiru wọn yẹ kúrò bí wọ́n sì sọ fún wọn pé kí wọ́n má tẹ̀lé taghut wọ̀ rúdì ṣètọ́nù an yudillahum dalalan ba'ida ọlọ́ọ̀bá ní ṣètọ́nù ọfẹ́ sọ wọ́n nù ní lójú wọn kẹ́yìn sófin ọlọ́run lójú wọn kọjú sí tọ́gùt tẹ́lẹ́pẹ̀ tọ́gùt gbogbo òfin tó bá ti yàpọ̀ òfin ọlọ́run democracy democracy ọ̀dà àbí ọ̀dà àpẹẹrẹ rẹ̀ náà láàrin ẹ̀yìn bí ká ní ojú ọ̀nà tí mọ́tò lè rìn àwọn fúrútù democracy ni jama ẹ̀ náà mọ́ mọ́ná lọ́yẹ̀ mẹ́wàá ká mọ́ lo sólà lẹ́kọ̀ọ̀kan ó fẹ́ ta fáànù lélẹ̀ kan wọ́n ní fáànù òṣìṣẹ́ máa wọ́n ní sólà ní kí ló wá ń ṣẹlẹ̀ democracy náà kéèyàn jáde tán university graduate kọ́ wà lọ́lẹ́rà ọ̀bùrẹ́là kọ́ káàdì ìjàngbé democracy ni dọ́ọ̀tọ̀ ọba mà democracy ní kébí ọmọ apá gbogbo àwọn ọba gbogbo àwọn lọ́lá democracy òun náà ni pé ká páìpù tó gbómi lọ àmọ́ kò sómi inú ẹ̀ kéèyàn máa lọ kán sì dáyà tó wọ́n sì gbowó lọ́wọ́ yàn fúnpa mọ́tò ìjẹ́pẹ́ ní democracy náà nìyẹn òfin tẹ́ ń lò tí ò sí payọ̀ ọlọ́mbẹ́ kẹ́nìkan ó kó owó dídì lúkà kó sì kó sápò kọmọ dáadáa láì níbẹ̀rù àníṣẹ́ ẹbẹ́ wọn ni ẹ̀yẹ́ wọn bá ti wẹ̀wọ̀n ẹbọ́ wọn jáde náà bá ti jáde wọn máa náà ká wọn sọ ẹ̀jẹ̀ abẹ́lẹ́ ọgọ́lọ́ tún wá sí i a sì lè rí gbádùn àfi tá a bá padà síbi qala Allah wa qala Rasul tó jẹ́ pé àní dákẹ́ gbogbo àwọn tó wà lókè ká máa ṣe wá sí fún wa ká máa di àfa àti àwọn lọ́dẹ káyà sí fún wa o ee àwọn tá káyà sí ni owó làwọn ń bá lọ kí wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ bá ń bá wọn eléré sọ̀rọ̀ ọlọ́run fẹ́ẹ̀ ní sàdúrà fún wọn ìlú ọmọdà àgbọ̀rọ̀ sípèlé wọn àti gbọ́dọ̀ jáde lé wọn lérí endsars àmọ́bi tí ó hẹ́ndì sí báyà bí sáàtún ṣerú ẹ̀mọ́ jọ́mi sáàtún ṣerú ẹ̀mọ́ tà ó tún wọ local government ń bẹ̀ láàárọ̀ yìí wọ́n ti bàǹkan jẹ́ lọ ń bẹ̀ mẹ́sì wá bà jẹ́ káàkiri gbogbo federation kọlọmọ́sàbà tún àwọn ìlérí wa ṣe ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo ẹni tí ó bá ní òfin kan àbí ìlànà kan dájú ti tọ́lọ́lọ́ faqad kharaja min islam ẹlẹ́ẹ̀karùn-ún man abghada shay'an mimma ja'a bihi ar-rasul gbogbo ẹni tí yín bá ń bínú níta ànábì mú wa mùsùlùmí sì pé rẹ̀ inú sì ń bí àníkílódé aláwọ̀ mùsùlùmí lòun àmọ́ àwọn ka Kùránì àwọn ráyà báyìí áyà inú ẹ̀ ń bí òun nú òun kà àdìsí báyìí àdìsí ọ̀tẹ́ òun lọ́rùn àwọn òfin ẹ̀sìn kan bẹ tí ma bí wọ́n ni ká máa yọ sàká yìí ń bí òun nú wọn lọ́wọ́ wọn lọ́kùnrin ní Kùránì sọ pé ó lè fẹ́ ìyàwó jọ yẹ ọ̀kan lọ Why? ìgbéyìn sì ń bí òun ló bó wọn ṣe ń gbọ́ wọn wọn ṣe ń kárí ẹ wọ́n ní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní ta fún obìnrin méjì níbi ogún òun láàfún ọkùnrin kan lè zákàrí mítòlá hazil òun sáyẹ̀ yìí ìtúbẹ̀ ní pé ta bá fún ọkùnrin ní 10,000 kí lá fún obìnrin 5,000 bọ́lá ń ṣe pín inú nínú kọ̀ọ̀rán injustice tọ́ àwọn abèrè pé ṣé kẹfìrí ní ọ̀rẹ́ àbí mùsùlùmí ó ní àmì muslim àmì devoted muslim ní mùsùlùmí ni nínà ọ̀dà tó bá dé mùsùlùmí bá yan gbọ́n tó lọ́wọ́ bá sọ ọlọ́wọ́ bá ní wọ́n lẹ́bí ìnà kafaru ọlọ́wọ́ láwọn atẹ́mátì di kẹfìrí fata asàlàhún ọlọ́wọ́ bá ní orí burúkú ti bá wọn aláhì bó ṣe wá wọ́n ni ṣàkọ́wọ́tà lọ́hùn orí burúkú ní pẹ̀bẹ̀ ọlọ́wọ́ bá ní orí burúkú mọ̀ bá wọn wà dọ́là àmàláhùn ọlọ́wọ́ bá ti fi sẹ́ wọn sòfò dhalika bí annahum karihu ma anzalalla nítorí kíni nítorí pé wọ́n sì gbogbo ṣẹ́yẹ tí wọ́n ṣe nígbà wọn ti bẹ̀rẹ̀ sí bínú òun ọlọ́run ti ba gbogbo ẹ̀jẹ̀ imani ti bàjẹ́ ìrun ti bàjẹ́ àwẹ̀ ti bàjẹ́ wọ́n ti padà bọ́ ọba ń ṣe nǹkan yẹn ó ní inú ìkírò bọ̀tí ìsìn sọ pé òun kàn jí ní o ń bí wọn náà <laughs> níbi bẹ́ẹ̀ ẹ̀dá kò tòlùtọ̀ lọ́wọ́ bá wa gbogbo tá a bá ń ṣe ẹ̀jẹ̀ àmọ́ rọ́jú àwọn àlùfáà wa sọ̀rọ̀ nípa àwọn obìnrin ọlọ́run sì ní fi kankan sínú koran àfikọ́jẹ́ fi dáadáa bẹ́ẹ̀ wọ́n ní fáńkì wọn màtọ́ balẹ̀kùn mi nìyẹn sáyé mátìnà wàtúlá àtàwọ̀rùbá ọlọ́run bá lẹ́yìn tí ẹ bá nígbà láàyè tẹ láǹfààní rẹ̀ tẹ ní bùkátà sí tẹ kẹfẹ́ méjì masina wàtúlásà ẹlẹ́fẹ́ mẹ́ta ọrùfà ẹlẹ́fẹ́ mẹ́rin ẹni khiftum allah ta'adilu tẹ́ bá ti ń fàyà sí nílé ṣe dédé fawahida ẹjọ́ ọmọ ní ẹyọ ọ̀kan ọlọ́wọ́ bá láti sọ ti àbí àwọn afẹ́yàwó lé obìnrin obìnrin wá bínú àfáà wá ní ó ti má tutù kútù rárá ìyàtọ̀ ń bẹ láàrin alìkúrò àtọ̀bẹ́ẹ̀ì wọ̀lìkúrò dìní ìkórìíra tẹ̀sìn àti ìkórìíra àdámá tọ́wọ́dé pé ìkórìíra tẹ̀sìn lárábìnrin ẹ bá ní wípé ìwà tó bá ti ka kọ̀wán débi martina wọ́tò láta inú sì máa bí wọn ìpè kí ló dé tọ́lọ̀ sọlé ìkàlẹ̀ ń ṣe àǹfààní pọ̀ fóbìnrin lábẹ́ bẹ́ẹ̀ ẹni arábìnrin kan ó ti lò seven years lẹ́yìn ìgbà tí ọkọ ti kọ́lẹ̀ ó sì wọ ọkọ fún seven years nígbà ọ̀padà wá láǹfààní àti rí ẹlòmí ẹni tí ó fẹ́ ẹni tó ti níyàwó lé mo wá pàdé ìyá àti tiẹ̀ ìyá arábìnrin yẹn mo ní polygamy dàbí ọ̀dá táwọn ọmọ lẹ́tọ́ lọ́dún méje ńlẹ̀ mo ní tààdùn ìzòjá ti dàbí ọ̀dá ọlọ́fà ah, ṣẹ̀dá ọlọ́rọ̀ ìyá dáàsì wí yìí bàbá wátàn rẹ̀ ọ́pọ́sìkò kọjẹ́ pé ọkọ rẹ̀ fẹ́fẹ́ lé olóhùn ṣe gíní olóhùn gbà àmọ́ yóò dáa tó bá ti bọ́ sí sàká ní títí tó wà ní kòrán lọ́dà ọkà lófin ni omi tó mú gan olófin látò sírífù ọmọ wa ti sínú ṣẹ̀ríà ṣẹ̀ríà sì fọ́ owó ló gbọ́ ẹ̀sìn àmọ́ ògbófin rẹ̀ owó àti ìyàwó kan tẹ́jọ wà lé náà ẹjọ́ kí búrẹ́dì sínú omi náà ní kẹ́ẹ̀ tó jẹ́ wọ́n sán ẹ kì bọ̀ bẹ̀ báyìí ẹ̀mù àdìjánà tó ṣe pàtàkì ó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sí ń bá yẹyìn bọ́ ni àbí ẹ̀yìn àdìjánà lọ dájú àmọ́ wọ́n kò bára rẹ̀ lé ayé kò tó wà àdìjánà kọ́ máa ṣe pé wọ́n sàdìjánà náà léwọ̀ fún ọ tápàdà ọ̀bá ti gbé mọ́sẹ̀ kí ni wọ́n tẹ̀lé sí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ibi tá a ti lọ òun náà ni pé obìnrin tó bá jẹ́ pé ó kàn kórìíra pé wọ́n fẹ́ yàwó lé sáà ni ó kórìíra polygamy àbí no àdámà nìyẹn o àdámà nìyẹn kọba ní pọ́lá àwọn onímọ̀ kan kú ní láìpẹ́ ìwọ̀n ah, àfá àti panupọ̀pá ní kẹrùn sílá kí ló dé wọ́n ní bọ́kọ̀ rẹ̀ ń fa ní tó fi kú pé wọ́n gbà kan fẹ́ yàwó léhun ó bínú sí polygamy ó búrú sí tààdùdù sójá ó ti o tọ́lá àwọn kan bẹ́ẹ̀ sì wọ́n máa ń wọ́ kékeré rí fún yẹn ni àwọn ti dáyé sí wọ́n lẹ̀ mara wọn ni wọ́n sì wọ́kọ̀ wọ́kọ̀ bí ti mathematics ni yọ padà lọ lè ikú ọ̀ láwọn sọ níbẹ̀ arábìnrin yẹn kọ̀ kò rí ṣe kékeré

kódà àwọn tó sáté ọ̀lọ́ wọn ò yọ wọ́n kò ní islam tó jẹ́ gbóbìnrin náà àní yọ kò ní islam torí pé ń bọ́kọ̀ rẹ̀ fà ìmí olóṣòṣù kan lẹ́fì fà ìmí ọdún kan ìmí oṣù mẹ́fà ìmí ọdún méjì ìmí ọdún márùn-ún ìmí gan lẹ́gbàdàwà sí ẹlẹ́kẹta ní ara tó ṣe kí ni ó tó balẹ̀ lẹ́yìn bí 15 years ọ̀nà ọ̀dà báwọn pàṣán yọ́sẹ̀ wà dọ̀rẹ́ rẹ̀ ọmọdé alábàámà rẹ̀ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa irú àwọn ìkórìíra yẹn kìí ṣe ìkórìíra tó yọ̀yàn kó ní sílá kámọ́ bá sí tẹ́ra tún torí pé tekfir iná àwọn mọ̀ṣáàtìl tó wà láyé sí mọ́ṣíkìlá tó tekfir wà tẹ̀kìrìbẹ̀ méjì mọ́sọ̀ yẹn pírọ́blẹ́mù ká máa sọ̀yàn di kẹfìrí lẹ́sẹ̀kẹsẹ̀ àti pírọ́blẹ́mù ká fẹ́ sọ̀yàn di gáríbù wípé ẹ̀dí á dá sọ ìbò fẹ́ sìn ẹ̀dí á máa fojú tó ìbò bá fẹ́ wo nǹkan ẹjẹ́ àmọ́ fojú yẹn wò lóko ẹ̀sìn nígbà wo ìrora pè lọ́nà òun ni kẹjẹ́ wáyà fún méjèèjì ta ní nìyẹn àwọn èèyàn fẹ́ sọ wá di pé Islam wa ní bùkátà sí ká tó yẹ̀ wò ká rìnú rẹ̀ kó lè bá báyé sí lọ ẹ̀hìn àwọn obìnrin tí ń gbábọ̀ láyé lágbàláyé àwọn sisters wa àwọn ọ̀dà káwọn ọmọ ṣe kí ni gbábọ̀ torí pé ọlọ́wọ́n bá ní wọ́ta àwọn nú <laughs> ẹlẹ́lẹ́bẹ̀rẹ̀ wọ́tẹ́kọ̀ọ́ àwọn kan àwọn dúró lérí bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ wá dòyìnbó lábẹ́ Islam àwọn kan sì dúró lábẹ́ pé àwọn fẹ́ sọ àwọn èèyàn di kèfèrí láìsí pé wọ́n ti dára kúfọ̀ láìsí pé wọ́n ti di kèfèrí kọ́lọ́mọ́sà sọ wọn níbi aburú méjèèjì ẹlẹ́kẹfà alẹ́sìtìzáù iṣẹ́ ìmìdínilá nínú tí mo yọ̀yàn kó ní Islam òun náà ni kí èèyàn máa fi Ọlọ́run sí yẹ̀yẹ́ nípasẹ̀ ẹ̀sìn rẹ̀ ọkàn mú nǹkan kan nínú ẹ̀sìn Ọlọ́run ọwá fi ń sí yẹ̀yẹ́ alukufuru bil qawl eléyìí ẹnu náà ló fi ṣe kí ni ló fi yọra rẹ̀ kó ní islam ọlọ́run sì sọ bẹ́ẹ̀ ikọ̀ wọ́n sì ọ̀rọ̀ sọ́gbà míì wọ́n sì kókọ̀ rẹ̀ ní islam alìsìtìsáwì ọ̀yẹ́ ká máa ṣe bí ìsàwábìlá kí wọ́n máa fi alìjánà sí yẹ̀yẹ́ pé alìjánà wo lẹ́fẹ́ wọ alìjánà tẹ́rẹ̀ rí ọlọ́run máa ń tàn yín ni ṣe ti kú ẹgbọ́ kí ìmọ̀ fi náà sí ẹ̀yẹ pé náà ànáwó kò lè jóhun ìnáwó lọ́lọ́run dáa kí ìyọ́ máa fi ẹni rẹ tó ń lo ẹ̀sìn bọ́yọ́ fi rí kalẹ̀ lọ́wọ́ àníwọ́wọ́ wájú rẹ̀ kí ìmọ̀ ni wọ́wájú ẹ̀ wọ́wájú ẹ̀ bó ṣe rí èyàn fi ń sí ẹ̀yẹ kìí sóhun pásánàlì láàfin sí ẹ̀yẹ ẹ̀sìn tó tara bò láńsí kíní láàfin sí ẹ̀yẹ orúgbọ́n rẹ̀ orúgbọ́n ẹ̀ ẹ̀hẹ́n òṣòkòtò ẹ̀ torí pé ìrùngbà ẹ̀sìn ni ànábì ló ní ká dárùngbà sí gbogbo àwátá jẹ́ muslim kí sòkòtò ọmọ kọjá kókó ẹsẹ̀ ẹ̀sìn ni ànábì rẹ̀ ẹni tí sòkòtò bá kọjá kókó ẹsẹ̀ rẹ̀ lọ́kùnrin ní ànábì ni yọ wọn ẹkọ tó wà lè jẹ́ náà obìnrin afẹ́kìtì yọ balẹ̀ kọ́dà mi máa kalẹ̀ tó tó kọ̀ lẹ́sẹ̀ nítorí pé gbogbo tó lọ́n dására wọn ọlọ́run bá bò síbẹ̀ kí ni wọ́n wò pé ẹ̀rí ẹ̀wọ̀n afá onílọ́yìn látara ìmọ̀ mú òfin ọlọ́run ṣe èyí wọ́n fi ń ṣe ìyẹn lérí ẹ̀ ẹ̀rì ẹ̀rì wọ́n láwọn gbé bàbá wọn lọ tẹ́ ẹ̀rì ẹ̀rì wọn náà lọ ilé ní kálukú ń sèkú sí sẹ́mà pé òfin ẹ̀sìn tán fẹ́ múṣẹ ló já máa fi wọ́n sí ẹ̀yẹ kéèyàn máa fi ẹlẹ́hà sí ẹ̀yẹ ipò ibi ayé dé yìí ẹ̀wọ́ mo sì dákíní bojú ó dákíní borí sórí imú àwọn ni kéèyàn máa fi wọ́n sẹ̀fẹ̀ ànábì lọ́jọ́ kan pẹ̀lú àwọn àwọn yẹn ni wọ́n wá ń sọ fún ẹ̀rí mọ́sí wà yẹn ojo ni wọ́n o tó bá ti bí jihadi sí o mọ́sí wà yẹn olóúnjẹ ni wọ́n o mọ́sí wà yẹn ojo ni wọ́n wá fi wọ́n sí ẹ̀yẹ ayà ìwá sọ kalẹ̀ ọlọ́run ni akul abillah ìrẹ́ ànábì sọ fún wọn pé sí ọlọ́run ọba wa àyà ti àbáwọn ayà rẹ̀ wa rasulihi àbá ànábì rẹ̀ kuntum tastahzi'un lẹ́ẹ̀mọ́ fi sí ẹ̀yẹ ẹ wọ́n ń ṣe látà àtẹ́sìrò ọlọ́run ọba ni ẹ máa wí àwíjàre o kò sáwíjàre kankan ẹ̀yìn àwọn rojọ́ ni àwọn kan ni àmì ni ẹ ọlọ́lá àtàdẹ̀rù ọlọ́ni ẹ̀ láwùjáre kọ́dí kàfárítún kọ́dí kàfárítún báadà ìmánikùn báadà ìmánikùn aláàlọ́sọ́bẹ̀ ọ̀ aláàlẹ́yìn gbàtẹ́ ti ní ìmánì sọ́lọ́ ẹ̀sìn di kèfèrí tẹ́wàlẹ́ yẹn ti kàfàrà lẹ́yìn ìmánì kò sínú ìsìláàmù mọ́ nìyẹn kọlọmọ́sà sànú wa ọ̀rọ̀ tá sọ tí a fi kó ní ìsìláàmù kọlọmọ́sà sọ ní kọ̀ọ̀kan wa ń bẹ̀ kí ni mo àwọn èèyàn tọ̀ sí kúránì jẹ́mọ́ bàbá látara àwọn owó tí wọ́n máa tọ̀ síkúra ẹ̀ẹ́dẹ́kọ́ ti kó inú islam àwọn èèyàn hàn tú pẹ̀lú ẹ̀jẹ̀ haidọ̀ àìsí sàlàyé pé ọ̀rọ̀ hàn tú kò dárú àwọn afá kan lọ́dá tọ́wájá ya kùrán nìkan àbí pẹ̀lú ẹ̀fọ́ òrì àbí ínkì tí tí wọ́n bá lè jẹ tí ò ní sí wàhálà fún ẹ̀hẹ̀ àwọn afá kan ní kò burú àwọn afá kan ní ó ṣe kíni ó burú ọ̀yìn tàn náà záàtùn bí ṣe ìfọ̀rùdúhù ìlàlá fọ̀rọ̀sùn láwọn bàbá ti wá yapa tó dẹ̀ wá láwọn àfá rẹ̀ wọ́n ní ọ̀túdá ní àwọn àfá àtúwà náà làwọn náà ẹ̀bọ̀dá àwọn àfá wà kan bẹ tó yẹ kí á sọ̀rọ̀ tí wọn náà lọ́jọ́ àwọn àfá wa táwọn ní àdúró ṣe kí ni kódà tó bá jáyà Kùránì nìkan wọ́n ní ká lọ fọ̀rọ̀dú ìlàlá ẹsẹ koran sọ wà ń bẹ fi ahàn tu sí ń bẹ kúlù lọ́wọ́ ń bẹ ẹ̀ka ẹ̀ka lọ́wọ́ ń bẹ kúlù àwọn tó kúlù àwọn tó wọ́n ẹwọ́ ní súnà anábì ọ̀hàn tu anábì òní wàhálà wàhálà anábì òní anábì òní wàhálà àti wàhálà òní tó nírin anábì ọ̀hàn nígbà tí ọ̀rọ̀ ti rí bẹ̀ fọ́

ó fẹ́ sí àlàáfíà ọba Sheikh Albani wọ́n ni ya'maluhu al-ulama àwọn àfáà náà àwọn sálàfù mọ́ sí walakin la asila lahu fi sunnah wọ́n ní àmá kò ní ìpìlẹ̀ nínú àdísì àwọn aládìsì kan tó ní àṣì àwọn àfáà yà á dẹ̀ ń tẹ̀lé wọn torí pé wọ́n mú wá lọ bí àdísì bá wà ní àbáwọn ń tẹ̀lé fálá tàà lẹ́yìn náà ọmọ hàntú àbí ọmọ hàntú bàbá tọ̀hún náà òun náà gbé wà láonírin ká fi wà láonírin hàntú gan àṣírí mi nìyẹn lọ́tọ̀ ó láwọn ṣẹ́ka tó jẹ́ pé wà láonírin ní máa ṣe kíní ìhìn làwọn ọmọ hàn ṣe irú yẹn náà sákìdá obìnrin táwọn fẹ́ fẹ́ kan gbogbo ẹ̀yin náà kí ó lọ́dọ̀ àwọn afáàlẹ́ abẹ́ kí ó yìí tẹ́sí wọ́n mi. gbogbo yìí dàwọ̀ ti ṣe mọ́ alihamudulilayi àbí ẹ sọ wọn gbogbo àtẹ gbọ́ rí. <laughs> wà lóò nírin wọn wá gbélé sẹ́rí eré láìsà wọn gbélé rí àtùpà bí wọ́n ti ń gbóná ní eré arábìnrin ọmọ sí kínní yóò máa gbóná ibi tó wà yóò máa ah, gbé lágbàdá tó bá sọ̀rọ̀ òun ti nífẹ̀ẹ́ rẹ̀ ah, wà láàánú àti hàǹtó

gbogbo eléyìí kódà káma falùkúránì kọrin àwọn tí dání alámúnáṣọ́ alákàtọ́jà káma alúlù káma jó tàbá sọ fọ́ntàn ọjọ́ bá túbá yóò jáde kó nùsùlá ọlọ́run nínú ìlà kọ́ọ̀lù fọ́s ọlọ́run bá ní alùkúránì ọ̀rọ̀ kan ní ta fẹ́ fi ṣe ìyàtọ̀ láàrin orí ibú àti oríire fún yín na kọ́ọ̀lù fọ́s òun lọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó ní déédéé tó jẹ́ pé tẹ́ bá ti gbọ́ ẹ̀mọ̀ bí tó yẹ kẹ́yà sí wà máa hùwà bilhazim kìí ṣe ọ̀rọ̀ ìfẹ́ kìí ṣe ọ̀rọ̀ kíni kìí ṣe ọ̀rọ̀ ìfẹ́ ọmọ fi ṣe yẹyẹ ẹlẹ́ẹ̀keje asẹ́rò nínú àwọn kan tí máa yọ̀yà kó yọ Islam eléyìí gbajúmọ̀ nílẹ̀ Yorùbá tọ́lọ́mùbá sànù òun náà ni ká máa sọ ògùn ògùn pé méjì ògùn òwòsàn wà eléyìí yẹn dáa ògùn bá ògùn náà rún ògùn orí fífọ́ ògùn yẹn dáa àgbo ọdẹ omi gan bọ́sẹ̀ wáyé ògùn lòun náà tọ́wọ́ fẹ́ yàgbẹ́ wọ́rọ́ ọba ti jí kílọ́kọ̀ọ́kọ́ mú omi ògùn ní ògùn ní àmọ́ ìwòsàn ni ẹ̀fẹ́ ni ìwòsàn ni àbí tọ́wọ́ ti gbó dáadáa jíńjà ńkọ́ ìwòsàn ni àti kànáfòrò tọ́wọ́ lọ mọ́ra wọn tó fi ṣe tí ìfọmọ yọ mú wọ́n dágbére fún jẹ́jẹ́ bí àmọ́ wá rí àwọn dókítà torí táwọn bá ń fọ ní oògùn tí wọ́n tó tún lo antibiotics méjì ọwọ́ azekini ẹ̀hẹ̀n tó bá délò àgbo wọ́n wà dọ̀ wọn kúkú mójú dàgbò rẹ̀ àwọn tó bá ti mọ̀ pé ọ̀fẹ́ lè rí dókítọ̀ wọ́n ní ẹ̀rọ máa lo nǹkan méjì papọ̀ lẹ́ẹ̀kan náà antibiotics méjì wọ́n gbà tí dókítọ̀ lò ó tún gbàgbó ọ̀ para rẹ̀ gbogbo èyí tí wọ́n padà bá wa refine tí wọ́n padà tù sínú ọ̀rá yìí náà kí ní òpìlẹ̀ rẹ̀ islam farama anabi ni tadawawo ibadallah anabi ni ẹ máa sọ ogun wòsàn eléyìí ti kílẹ̀ àbí èyí tó múyàn kúrò ní islam yìí ogun náà wọ́n kò náà òun náà ni ogun tó jẹ́ pé ààfin wá ìrànlọ́wọ́ pẹ̀lú àlìjànú mínà sọ́rì fi àlìsàánà tó fi ṣàyàtì ká máa bà àlìjànú ń sẹ́ nítorí pé ogun yóò máa ṣiṣẹ́ a sì ní rí ti ń ṣiṣẹ́ a ní rí ti ń a sì gbà tó ń ṣe kí ni ń ṣiṣẹ́ alukóra ni kọ́ńfà mọ̀rẹ̀ fọ́wọ́ àmọ́ oníkẹ́ mọ́ sí ni ọ̀ní sáré náà fàtàtì ìbẹ̀rẹ̀ ókọ̀tì ọ̀kan nù ẹ̀ nínú àwọn ogun ọlọ́wọ́n bá ní ẹ máa sáàdì mí níbi aburú àwọn tí wọ́n máa fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n dì ìdíkúdi ní jama ní ọmọ ṣiṣẹ́kíṣẹ́ ọba wọ ọlọ́run sẹ́yìrù ẹlẹ́ẹ̀kejì oyé òun náà ni àtàkìyí eléyìí àwọn àtìjànú wọn dà nǹkan rúmọ́yàn lójú ọ̀tọ̀ ni tí èèyàn máa rí ọ̀tọ̀ ni tó wà nílẹ̀ yìí nǹkan tó sara yóò máa tẹ́rín nǹkan tó tóbi yóò máa kéré nǹkan tó kéré yóò máa tóbi yuhayalu ilayhi min sihrihim annaha tas'a irú ẹ̀ làwọn àjọ fẹ̀rẹ̀ àwọn àlò fún Musa yuhayalu ilayhi ọwọ́ àdá gẹ́gẹ́ bí kíni ejò kí lọ́dà gẹ́gẹ́ bí ejò ọ̀pá àtòkù àwọn àjọ fẹ̀rẹ̀ àwọn àwọn sahara yẹn wọ́n ju ọ̀pá àtòkù ní wá bí ejò kìí sì ṣe ó mú anabi musa bí òmu àti olóde tọ́sá lọ́lọ́ ní látàkọ́ ìyá musa wọ́n bẹ̀rù ẹ̀rú bá bẹ̀rù ọba wọ́n wá ní lùbẹ́yì ti sàfà nàbì sàlọ́lá àlàsọ́lá ọlọ́wọ́n bá wá sọ fádà kàdé náà sì kalẹ̀ ọlọ́wọ́n fi túndé lára rẹ̀ ẹ̀wá lẹ́yìn ọgbà dé sùbọ̀ wárí yẹn gbọ́ nítorí pé ànábì kọjá ẹni tó ń sà sí musa yìí kọ́ ṣé musa yìí ànábì ọlọ́wọ́n lórí ọ̀pá àti okùn tí ń pè ní kiri ejò ṣéjò wá ní ọlọ́wọ́n ni yóò háyà lu ilé ọlọ́wọ́n wọ́n dàrú ma lójú ni ẹjá lọ lè kéwú tí kéwú ọba ṣe kéde tí ọba ti tó ìdán oyé oògùn àṣàṣì ìtumọ̀ kan náà gbogbo ẹ̀ ọlọ́wọ́ bá ní wọ́n bá kàfàrà Suleiman anábì Suleiman náà ṣe kèfèrí o walakinna shayatina kafaru àwọn àtìjànú ẹni kèfèrí nítorí pé yu'allimuna an-nasa sihra àwọn ni wọ́n máa kọ́ àwọn èèyàn ní oògùn gbogbo oògùn yẹn èsù náà ní máa ń bí sáwọn èèyàn lá lọ́kàn wọnú ọpọlọ wọn yóò ní ẹmú orí báyìí ẹ̀lẹ̀ wá àfọ́kù ẹyin lọ́kàn wá kankan wọ́n wọn kan kó sí wọn wájú èṣù gangan lọ́fẹ́ ṣiṣẹ́ o àmọ́ yóò tì wọ́n lọ bí nǹkan kan pé ká máa kó nǹkan kan jọ ká máa kó nǹkan jọ tán òun ní ọ̀wá dìde bẹ́ẹ̀ ní wà lọ́lẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe àdìjànú gangan ní ṣiṣẹ́ nínú ogun àdìjànú ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ sọ̀gùn yìí mọ́ yọ̀yàn kó nínú Islam wọ́n ní wọ́n ń kọ́ wọn bí wọ́n ṣe ń sọ̀gùn kèfèrí ni wọ́n ẹni wọ́n kọ́ lóògùn kí lóun náà padà dà yọ́kọ̀dà di kèfèrí ni nítorí pé ó ti wánà lọ́wọ́ pẹ̀lú èṣù ọfẹ́ lówó òṣògùn owó ó ti di kèfèrí ọ̀fẹ́ kíkọ́ ayọ́ ká ọ ọ̀fẹ́ kíkọ́ ayọ́ ká ọ òun nìkan mọ́lẹ̀ òun fi nǹkan kọ́ ó sì gbàgbọ́ pé nǹkan oníṣọ́ ó ti di kèfèrí torí ìtọ́ wà nínú Islam ni pé ìyá kànà àbúdú wọ ìyá kànà sàìn ọba tó ń sin náà lọ́wọ́ pè kọ́ràn ọlọ́wọ́ lérí ọ̀tá òun náà lọ́wọ́ pè fún owó kó fún olówó kó fún ọ lówó ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìmọ̀ ṣàgùn ìmí lè jẹ́ dáadáa lójú wọn wọn lóògùn tajà ní ìpè èmi kan fi ń tajà ní èmi ò kó báyàn èmi ò sàṣìyàn èmi ò pààyàn èmi ò yàyẹ́ wéré ní lóòótọ́ o kó báyàn mò ń kó bára yẹn alákọ̀ọ́kọ́ tó fi kó bẹ̀rẹ̀ ni pé nígbò ti wà lọ́wọ́ pẹ̀lú èṣù yẹn wọ́n ti kó rẹ nínú Islam torí ọ gbára ti Ọlọ́run ọba mọ́ ta ló gbára ti nítorí ẹ̀ sọ níbi ìrún rẹ tó kí tán ní kó ẹ̀yà ká nasta'in wọ́n láwọn ọmọ wàrà lọ́wọ́ sọ́dọ̀ rẹ̀ o sì wàrà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́mọ ọwàrà lọ́wọ́ lọ́dọ̀ èṣù ẹni bá wàrà lọ́dọ̀ èṣù wọ́n ti fún ẹ̀rẹ́ ní islam nọ́bàdì kan mọ́lẹ̀ ní ẹ̀dẹ́ mi sáníkiri ọmọ fún ẹni tó wà ní amẹ́ríkà wọ́n rí mọ́lẹ̀ sábà ìṣẹ́mà tó ń tàn yóò lè rí kan fọ́n lọ́wọ́ báyìí ẹ̀sùn mi padà rí kan fọ́n mi lọ́wọ́ báyìí gbogbo wa náà lágbà pé a ah, nǹkan kan ti dán àbágbà mi ah, ọwọ́ alẹ́sù kì í ṣiṣẹ́ mi ògùn yóò ní ẹ̀sùn mi padà wọ́n máa rẹ̀ ní pé iná ti mú iná ti mú bí ó sì máa pariwo eré sí fọ́tí tí ogún ọdún àtẹyọ kan tẹ́mẹ̀rẹ̀ bá sì ń bẹ̀ àbí bó ṣe bá kú nìyẹn wọ́n padà wá dìpọ́tì ẹ̀ wálé àwọn tí wọ́n sàsí àsàsí wọn ó ṣe déédéé kádàrá ọlọ́run ó ṣe àbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kí ló lọ̀hún tọ́lọ́dẹ kó ṣe lérí ní tí wọ́n sì rì mọ́lẹ̀ òkú bí ẹ̀wọ́n alálejò àdúgbò mógùn rìn kí ló wá yára yára láàrin ìṣẹ́jú kan tó ti dá amẹ́ríkà gbogbo àdá làmọ̀ pé ń jọ àwọn bàbá wọn fi nǹkan kọ́lé àbí kó lè bá sì dé olè tó wá gbé aṣọ tó wá gbé ẹran tó wá gbé góòlì tó wá gbé dúkìá ìgbálẹ̀ ní òrè ta ló mú un rí gbálẹ̀ ta ló kú sí ilá tó fi rí gbálẹ̀ ẹ máa wo dáìmọ̀ pé èsù ń bẹ èsù ń bẹ ní o àyà ń gbésù wọ́n ń gbésù gbé gan ní o bí bàbá olé bá ti wá fọwọ́ bàbá tó ti di kèfèrí yẹn lẹ́nu gbígbà tó wọ́n ti fi nǹkan kọ́ yẹn wọ́n ti yọ ọkọ̀ ẹ̀kọ́ nínú Islam tó bá ti wá fọwọ́ kan olè yẹn àlìjánu yẹn wà á kó lára ẹ̀ yóò wá padà sí ibi tán ní kọ́ máa sọ olè yẹn wà fẹ́ sá kí ló kó lára ẹ̀ tó fẹ́ sá kí ló wọ ara ẹ̀ kí ti ń gbálẹ̀ ẹ̀ wá lálìjánu kọ́ bọ́bá ti lóògùn lé oyé òtílẹ́sùn lé ẹni bá ti wá ń lẹ́sùn lé ọlọ́run ọba rẹ̀ náà nìyẹn tí ń ṣe kí ni tí ń sìn nídìí bẹ́ẹ̀ wọ́n kó kọ̀ọ̀rẹ́ nínú Islam aburú ń bẹ lóòótọ́ àwọn fálákì àti nọ́ọ̀sì lọ́mọ ká kò sí àdìkáàdù sọ́bà wal mọ́sá nípa yóò sì ní ká ọ ẹlẹ́ẹ̀kẹjọ mudaharatul mushrikina wa mu'awanatuhum ọ̀tọ́bìlì kan bákẹ́ mudaharatul mushrikina wa mu'awanatuhum ala al-muslimin káwà tàjẹ́ mùsùlùmí mùsùlùmí aláǹjẹ́ àwa lọ lè darapọ̀ mọ́ àwa ń bá wọn mùsùlùmí ẹgbẹ́ wa jà bóyá pẹ̀lú owó àbí pẹ̀lú nǹkan jà àbí pẹ̀lú ká fún wọn ní information nípa mùsùlùmí ẹ̀yọ́ miami ẹni tí bá ti ń fún yàn ní information bí wọ́n ó ṣe pàṣílámù run kí lòun náà dáhùn kì í ṣe mùsùlùmí ẹni lè pàdé pọ̀ papọ̀ máwọn tẹ́ ń rẹgbẹ́ àwọn tí wọ́n ti ń sọ bí tí ìmọ̀ ọmọ ọgbà kọjá tó sọ bí wọ́n kówó sí tó sì mọ ibi tí wọ́n ti ń ṣe mítìn àtàsùkò tí wọ́n ń ṣe mítìn yìí pé àsùkò báyìí lẹ́wàá bá wa o kọ́dà aago báyìí ni ilẹ̀ lè ka gbogbo wa mọ́ ẹ palẹ̀ mọ́mọ́ ẹ pa wa náà. gbogbo ẹni tí bá ti ń ran àwọn kèfèrí lọ́wọ́ lérí àwọn mùsùlùmí ó ti kó ní islam ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní wa ma yatawallahu minkum fa innahu minhum ọlọ́run bá ní ní bá ti pàdé àpọ̀ máwọn kèfèrí òun náà ti di ara wọn tó sẹ́ bá ti pa àwọn tó jẹ́ mùsùlùmí tán àbí wọ́n ṣe wọ́n lọ́sẹ̀ ìsìláàmù náà ti dé kíni wọ́n ti pa iná ìsìláàmù ládùúgbò yẹn tó bá jẹ́ mùsùlùmí lóòótọ́ kò ní ṣe ní ṣe yẹn ọlọ́run nígbà tó ti pàdé àkọ́pàpọ̀ mọ́ wọn yìí wọ́n sì ti kó okùn ẹ̀rẹ́ nù ìsìláàmù ẹlẹ́ẹ̀kẹsàn mọ̀nà ìtakọ̀dá anna bá àzọ̀ náàsì yẹ sáwọn olùkúrújú àti muhammad sallallahu ọwọ́ káfíìrù ìjìmáà gbogbo ẹni ọba gbàgbọ́ ipe àwọn kan bẹ nínú àwa mùsùlùmí tó jẹ́ pé wọ́n ti kọjá ṣẹ̀ríà mùsùlùmí náà ni wọ́n ń pera wọn o wọ́n wá ní àwa o àwa ti kọjá ṣẹ̀ríà ìtumọ̀ ẹni pé tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ òfin yẹn ò mú àwa láti dàbí mukallafin irun yẹn sọ̀rọ̀ àyàn lérí àwa àwa bá ṣe wà yí alẹ́mọ́gbà àwẹ̀ àyígbà àwẹ̀ wa kò ṣe kórí náà nìyẹn halali ni fún wa ká àwẹ̀ halali ni fún wa ká má kírun ṣẹ̀ríà ọwọ́ ni ẹ ṣe ṣìnà lọ́dọ̀ tàwa halali ní ṣẹ̀ríà halali ní sinà ṣíṣe yìí ha nílò wọn sọ yìí owó èlé ẹ̀yìn lè má gbé owó èlé àmáwá ti wá owó èlé ẹ̀ halali ṣẹ̀ríà ò mú àwọn bẹ́ẹ̀ báwa fẹ́ yàwó 20 àwọn àlìjẹ́nà ká sì fẹ́ kó lé kó ju mẹ́rin lọ halali ní fáwa àwọn abèrè pé nítorí wọn sọ jáde lẹ́nu yìí ṣé mùsùlùmí náà sì ni ọ́ ó ní pé alùlẹ̀ àkíkọ̀ làwa alùsẹ̀rí àmì ẹ̀yìn àwọn owó ni wọ́n ní ilé ìjọba àwọn súnfí yóò ní tàràtù sọ́lá àtàkùn àwọn òníwá kẹun kò ní kílé kò ní kí mọ́sálásí àwọn ní wọ́n ó ní maka làwa ti ń kírun maka maka bò ọdún bíi mẹ́wàá lànàbí ló Madina ànàbí ọ̀sọ́ fáwọn ará Madina pé maka lòun ti kí sórí ní lọ́sàn-án yìí tó irú ẹ̀sìn wo ni wọ́n ní sẹ́rí gbogbo lọ́wọ́ Kùránì yẹn ẹ̀yìn ni sẹ́rí àwa ahàlù alfatin àwa kọlọ̀mbáwí ẹ̀yìn lọ́lọ́mbáwí ọ̀kan bẹ̀rẹ̀ àwọn àfáàkàtà máa ń tẹ̀lé wa nígbà tó ń bẹnu ìyá níyà ó lọ́ọ́ kàn já sọ́dọ̀ àwọn sẹ́wọ̀n jọ̀dá lọ́sàn-án rọ̀mọ́dá tòun bá ní tí wọ́n ń fi iṣu jẹ òróró wọ́n ń fòróró jẹ sùn láago kan ọ̀sán rọ̀mọ́dá ló máa ní ha wọ́n sẹ́wọ̀n ní arábùlọ̀ alẹ́ sàmìnà ṣé kò sínú wa ni wọ́n náà lọ́sẹ̀ dé nìyí ló bá jáde wọ́n lójú wíńdò wọ́n ò fi ṣe àbí òun ò rí nà dáadáa ni wọ́n wá fi ń sè yẹ̀yẹ́ pé alùsẹ̀ríà àwọn oníṣẹ̀ríà làwọn láti ìgbà tí àlùfáàjà àlùfáà ti yọ tó tó tó fi wọ̀ ẹ́ má jẹun èyí èyí àwa alùlẹ̀ hakíkà àwa ti gbàwẹ̀ sọ̀látúnà wàṣùnúnà zakatuna ìdàmà òkùnrin ìjà ti àríwá húnná gbogbo àwọn àdánwò yẹn láti dùgbàdì rẹ̀ kọjá ọlọ́run tó dáa padà sínú súnà wípé ẹ̀yìn náà kírun ni wọ́n kí mi sọ láti lè zikiri kẹ́rẹ́ mọ́ rántí ọlọ́run àwọn arántí ọlọ́run àwọn ògbàgbé olóńgbà kan ìrun kí làwọn fẹ́ máa kí ànábì tá a ti ń tẹ̀lé yìí ó kírun kú ni àárẹ̀ tó padà kú sínú ẹ̀ ànábì yóò tẹ̀ jẹ́jẹ́ ọ̀tẹ̀ jẹ́jẹ́ ee àwọn sábà méjì wọn fọwọ́ gbé lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní gbogbo àwọn eléyìí àní àwọn kan bẹ lókè o eh, sọlóòmù sọlóòmù sàlámù alẹ́kùn táwọn máa wú yẹn sọlóòmù sọlóòmù làwọn máa ń ṣe wọ́n yìí kírun wọ́n ní gbọ́dọ̀ èyí tí yọ̀bẹ̀ kan mọ̀ kóun náà fi dára wọn yóò wá mọ́ṣáláṣí yóò pèrún yóò sì wá bomi sínú àgé tí mọ́fà ti wọlé wọ́n sì ká mọ̀ yọ̀bà sálọ. ipe wọ́n ní wọ́n ti gbé ìrún pé ìrún ti stop wọ́n ní wọ́n ní kò sí ìrún mọ́ èyí tẹ̀ ń kírun ẹ̀ kàn ti wàhálà ilé ayé náà aláàdù bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà wọ́n sọ́lá wọn tàràkà ha ọ̀pẹ̀lẹ̀ káfà anábìnrin ìrún náà lójú ìyàtọ̀ sí kiri yóò bọ́ọ̀ bá ti kírun náà bọ́ọ̀ bá ti kírun ma wọ́n náà ti di ara wọn nídìí bẹ́ẹ̀ àwọn eléyìí wọ́n láwọn ti kọjá ṣẹ̀rí à tó ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ẹgbọ́n tó lọ́wọ́ ni mo àwọn nímọ̀ràn ànábì sí ọlọ́run ní ká ànábì sọ pé gbogbo ẹ̀yin ẹ̀dá pátá ni mọ̀ràn ànábì sí kìí ṣe pé àwọn apá kan ni wọ́n máa lo ṣẹ̀rí àwọn apá kan ò ní ṣe kí ni wọn ò ní lò ó níparí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-i'radu an dinillahi kulliyan la yata'allamuhu wa la ya'malu bihi kéèyàn lóhun jẹ́ mùsùlùmí ọwá ìsìlámù lẹ̀ pátápátá ọ̀kọ́ nípa Islam a ní mùsùlùmí ni ọ́ ní bẹ́ẹ̀ ni bóòlù asàlùwàlà ó lòun ọ̀ma òun sì bẹ́ẹ̀mà bóòlù akẹ́mù ó ní àwọn òfin òun sì bẹ́ẹ̀ kọ́ nípa ẹ̀ àlẹ́ ẹ̀rọ kò níyà ló ní ọkàn ẹni nígbàgbọ́ ẹni ọkàn ẹni nígbàgbọ́ ẹni èmi kan lè wà jẹ́nà síwájú wọn ní gbogbo wóró wóró tí ń sọ yẹn ẹ̀ nípa mùsùlùmí máa ọlọ́run ọmọdé azizam ní ma tó kẹrẹ bí àyà sọ̀rọ̀ bí i ọlọ́run ọmọdé gbogbo èèyàn tá a bá sàlàyé àyà wa fún pé báyìí lọ́lọ́run ní kò ṣe tó ma àrọ́dọ̀ àníhá ọwá kẹyìn sí olóhùn ṣe owó ṣe kankan tó àwọn àmì muslim mùsùlùmí lòun nínú mìíràn ní mùjìrìmí ná mùtàkìmọ́ ọlọ́run bá ní mùjìrìmí lọ́lọ́ dára ni ọmọ pé iṣẹ́ ìsìláàmù náà làwọn mọ́ ìrìn jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run lágbẹ̀ẹ́sán lára ẹ̀ jẹ́ níyà lọ́rùn ọ̀daràn ni ọwálé ayé adá àmọ́kòsí kìíní àmọ́kòsí ọlọ́run àwọn afá tó ń ka mẹ́wàá yìí ní Sheikh Muhammad Buhari ni wọ́n ka àwọn afá ni ó ti bẹ́ẹ̀ lọ ìlú ká máa pè mọ́ra pé a máa kọ̀kọ̀ nínú tí ó sọ yẹn ní kékeré ẹni gbólóhùn máa kọ̀kọ̀ alimu lóbi ìwọ ṣàhádà lọ́lọ́run ọlọ́run lè mú ọmọ kọ̀kọ̀ ọmọ gbangba ẹnìkan wà lóhun náà máa kí gbogbo tó bá ti pamọ́ ẹ̀wá wọṣẹ́ ó dùn kó lórí aga ọlọ́run

gbogbo àwọn eh, agbára tó ní mi àti ipò tó ní òun fi rí coronavirus ẹni bá ti gbé rẹ̀ sí kòkó nǹkan tó pa ní. ṣẹ̀wárí gbogbo ń ta kàkálẹ̀ yìí àti táwọn afáàkú kà wọ́n ní láfàrúkọ fún jẹ̀mí àádìí nawaqif bẹ́ẹ̀ ni hasil wal jad wal khat kò sí yàtọ̀ láàrin ẹni tó serious àtẹni tó ṣeré wípé ah, èmi máa ń fẹsẹ̀ ṣe èyí máa ń ṣeré ni wọ́n ní kò sí yàtọ̀ láàrin ẹni tó serious àtẹni tó ṣeré ẹ̀mí máa ń ogun gúdẹ́rí tí wó yẹ ìfi ń ṣeré ní o ó ṣe wà yẹn bàbá ti ìdímọ́bì kankan ó ṣe àmọ́ àfi ń ní o hmm. wọ́n gbọ́dọ̀ máa fi kẹfẹ́ ní ṣeré náà lẹ́yìn náà kéèyàn ní ẹ̀rú ń bà mí ẹ̀dúgbẹ́ ẹ̀rú ń bà mí torí ẹ̀ ni mo fi ń ṣẹbọ ni fi ń ferí kalẹ̀ fáwọn èèyàn ni fi ń rúkú fáwọn èèyàn torí ẹ̀rú ń bà mí ni <laughs> wọ́n ní ẹnìkan tí wọ́n yọ kóò náà wọ́n fà lọ́wọ́ wọ́n fà lẹ́sẹ̀ wọ́n tẹ̀ ń ságbẹ́rẹ́ sí la wọ́n tẹ̀ ń fi kára lẹ́sẹ̀kẹsẹ̀ yọ parẹ̀ lọ́mẹ́kẹ́ parẹ̀ wọ́n mọ̀ pé kálukú ń sílẹ̀ ni wọ́n wá ń nàró dá pẹ̀lẹ́ fi dára rẹ̀ ọlọ́ọ̀bá kiri ha àfẹ́lẹ́ tó máa jẹ nípa wọ́kọ́ ní búhu mọ́tòmá ìlú mọ̀bìlì máa àmọ́ kan rẹ̀ ò jẹ pé ọlọ́ọ̀bá ní sọ́ọ̀yà wọ́n gbà pé gbogbo wọn ni eré ọmọdé ni ọlọ́wọ́ bá ní òun jẹ ìyàwó ní jẹ ẹ̀yọ́ máa yá bóòlù aṣọ pèèyàn ní kẹfẹ́ ṣèkúrò máa yà alẹ́bùkátà sí kágbàgbọ́ ní ẹ̀ lágbájá kẹfẹ́ lágbájá kẹfẹ́ lágbájá kẹfẹ́ wọ́n ní kó tó lè pèèyàn kẹfẹ́ yóò ní bùkátà sí kó kéwú àwọn tí wọ́n ní ìmà wọ́n tún wá fẹsẹ̀ walẹ̀ nínú odò mímà tẹ́yìn bá wà nú omi tó wá tún wá fẹsẹ̀ walẹ̀ sẹ́mi pé ìmọ̀ yẹn ti pọ̀ gan kìí ṣe wọ́tọ̀ kankan translation ọ̀rọ̀ ẹ̀sìn tọ́wọ́ kankan dìde tọ́wọ́ kan lágbájá ó ti kó sínú kúfòrò ọba káfẹ́ alákọ̀ọ́kọ́ wọ́n ní ṣùrùtù takfir alla já ja'ila mo fi sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé ìdókòwà yìí kìí ti pé àwọn akọwà bá ṣe máa kà fara àwọn èèyàn ń gbòòrò àwọn èèyàn lè wọnú kúfúrò àmọ́ àwọn àfẹ́ǹsì ni wọ́n ní wọ́n padà dájọ́ àtàwọn adájọ́ ń ṣẹ̀ríà àtàwọn àfẹ́ǹsì àwọn àgbààgbà ni wọ́n lágbádá ti kú sínú kúfúrò pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tó kó sí i la ìwọ ọmọ mọ́jẹ̀mú kankan ọkàn jáde ń sìn ọ̀dọ́dọ̀ bàbá àbúrò bàbá rẹ̀ àní bàbá àtìlọ́wà sí wọ́n sì ní sí wáyé ẹ̀ náà gbére lẹ́yìn náà ní kírun sí láti ẹ̀rọ jáde láyé ọ̀yàwó yín tó jẹ́ mùsùlùmí yẹn kò lẹ́tọ̀ sí mákẹ́ máa gorí ẹ̀ máa àníwò ẹ̀yìn ànífàṣọ́ sí nílà ìbẹ̀rẹ̀ sí dájọ́ kí ló dé torí pé orí iṣẹ́ kan tí bàbá yẹn ń ṣe pé ó so bàǹtẹ́ ògùn má dì í àbọ̀ so nǹkan má ara tó sì bìlífẹ̀ pé nǹkan ò ní sọ̀hún sẹ́mọ̀ fún ìgbà míì wọ́n ní àmọ́ èyí ọmọ ṣe kèfèrí iṣẹ́ kèfèrí a sì ní pẹ́ni tí ó ṣe ní kèfèrí nítorí pé ayẹ̀kún náà jà àìlà bóyá àkọ́kọ́ tí ń kọ́ ń gbọ́ náà ní gbogbo rí òun kà sí pé áá ní àwa lè wà nílẹ̀ Yorùbá kéèyàn bá jìra kọ́mà owó náà sọ fún pé ẹni bá ti dìmọ̀ ń dọ́lọ́ ó ti ṣẹbọ sí ọba dẹ́dá wọ́n ní hìn àmọ́ bàbá kan ó ti lo one twenty years nílé ayé ní ọdún kì í dùn dákọ́ yẹn a lọ sí oko kan láwa lè ní sèse yàrá bàbá náà làwa jà sí bẹ ní nílé bàbá bàbá ní àfa kan ló ṣe fún mi ó láti rí ọmọ bò ọlọ́run sì gbọ́kàn lé bẹ́ẹ̀ àti bò kò bò kò sáà ti sílé wọn ní bàbá nísìnyí alájà yìí bàbá sì ti jà nísìnyí ni wọ́n sọ ìkọ́lùkọ́ yín sínú ìsìlámù ẹ̀ ẹ̀ ṣe kékeré o. ó lè mọ́mọ́ ẹni tí ọ̀bá mọ̀ sáà pé ń kéferí jẹ́ máa

àdébí sì fìdí rẹ̀ ẹ aṣọ ni tọ́lẹ̀ gbọ́dà bí irin yọ wọ̀ sálẹ̀ ọ̀tá bí blood proof òun wá ń ṣáyà yẹn tú pé ọlọ́wọ́ bá ní ká dira àti má fi oúnjẹ síbi tí mo fi pàró síbi tí mo lo gbére ọdẹ sísàlẹ̀ ayẹ̀kọ́ àná tẹ̀lé ọlọ́run ní ká ni àwọn ni àwọn òṣìdíra tún ni ànábì náà dira àmọ́ ànábì ò dira pẹ̀lú èṣù ó dira pẹ̀lú kíni pẹ̀lú àdúrà ni ó sì mú nǹkan jà rẹ̀ lọ́wọ́ ó tán ní ọmọdé àwọn ọmọ pípẹ́ ni kó o ti wá sọ pé kèfèrí ẹlẹ́ẹ̀kẹta àyẹ̀kúnà aláyẹ̀kúnà múkàràhà kọ́mọ̀jẹ̀ntà jẹ́ńpá bẹ́ẹ̀ ni mọ́sọ lẹ́ẹ̀kan tí wọ́n mú lọ́tún lọ́sì nígbà àwọn ọmọ lọ́tún lọ́sì lọ́bọ́ kù lọ́wọ́ lẹ́yìn náà an yakuna allah yakuna muqallida lima zannahu alhaq àbíkọ́ jẹ́ pé ń tẹ̀lé ẹnìkan wáyà fà kan òun á rò pé tá a fà yẹn sọ ní ọkọ̀ rẹ̀ tì dàgbà fà kan láti sẹ́lẹ̀ yorùbá mi tó ní ànábì ní gbére ọdẹ ìgbé ànábì ní gbére ọdẹ ní tó ṣe rí fàṣì gbére ọdẹ ni pé aṣọ orin tá ànábì máa ń wọ sísàlẹ̀ nítorí kí sábàtà ní ọfà bíi ọjọ́ tí wọ́n lè yorùbá àwa sì mọ̀ pé wọ́n máa ń so owó ẹyọ máa tí ó ti rìn kiri báyìí tó ń sọ àwọn jàkáwọ̀ yẹn mọ́ ìhà wa mọ̀ pé òòsà nìyẹn tí ìbá ti ṣe yìí ni kì í ṣe mùsùlùmí ma àsọsìtú ni látara nù ó ń tẹ̀lé ẹ̀ tí ó rò pé òdodo ni nípasẹ̀ àfáà tí ń ṣe kí ni tí ń tẹ̀lé irú yẹn ń sìn ẹ̀ ẹ̀ nípe ní kẹfẹ́ kí tẹ́fì ṣàlàyé fún un lẹ́yìn náà ẹni tí ó pè yẹn ní kèfèrí òun náà kọ́kọ́ mọ kí ni máa ń sọ di kèfèrí ẹ̀rọ pẹ́ta àwọn bọ́dà tó ní wọ́n ti dájọ́ lé lérí wọ́n jẹ́ mo ti gbé lérí ẹ̀ afá yẹn ìgbọ̀rọ̀ kírun lẹ́yìn ẹ̀ ma a ní kí ló ṣe ọlọ́wọ́ ọmọ ọmọ tó ṣe ó sì ń sọ wọ́n náà gbọ́dọ̀ mà tó ṣe pé kọ́tọ́ lè pè yẹn kèfèrí àwọn látara bẹ́ẹ̀ pé èdè yóò ṣe mọ èyí tí ó yẹ kó ṣe nínú ṣẹ̀ríà wa ìta bẹ̀rẹ̀ wọn bá là òun náà nípa ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ìta kàálẹ̀ yìí ọlọ́mọdé akóṣì kan nínú gbogbo ẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ìta ti ṣe kọjá kọ́lọ́mọṣà ìṣàforíjì fún wa èsù títí wọn padà wá bá àyàn lẹ́yìn ìgbà tá a ti sọ yìí wípé mọ̀dà wọn lóhùn àwọn àfa àyàn fẹ́ pa ọ́ ni o ẹ mọ̀dà wọn lóhùn o àràgbélayé o ayé òṣèré máa wòran o ìwọ ọmọ táwọn náà ń ṣe ń kọ̀rọ̀ o àṣetáni ni ṣé bí ọmọ kọ̀ọ̀dọ̀ tèmi sì ibi ọ̀sá àti kùránì ti ń kà fún wa bí kùránì ni wọ́n rán sí ọ kì í ṣèmi ni wọ́n rán sí ọ kùránì ni wọ́n ṣe kí ni ni wọ́n fi ránṣẹ́ sí ọ kì í ṣèmi ni wọ́n rán sí ọ ló ti jẹ́ pé nìkan ò gbọ́dọ̀ sí pé nìkan islam ti bàjẹ́ àfẹni tí kùránì bá ní islam yẹn bàjẹ́ àtàdísì àti wákà gbogbo ẹ̀ abẹ́lẹ́ islam wa kọ́lọ́mọ́jẹ́ bàjẹ́ kó já mú islam náà kó já mú délé gbogbo àwọn tí wọ́n ti ṣàṣìṣe ọlọ́mọṣà ṣàforíṣì ìfẹ́ nìkan kan wa wọ́n jẹ́ àtún padà síbẹ̀ mọ́ gbogbo àwọn elétò tó ń pètò kalẹ̀ ọlọ́mọṣà wọlé àánú rẹ̀ mọ́ṣà bá wa ṣe wọ́n ní ọmọ àdìjẹ́nà ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ̀ ń ṣe wá lọ́mọ àdìjẹ́nà gbogbo àwọn bàbá bàbá tí ọlọ́run ọba láti ó darí wọn wá bí láti wá gbọ́rọ̀ ọlọ́run ọba àti gbogbo àwọn olóyè àti gbogbo àwọn èèyàn èèyàn ńlá àtàwọn afáàgbàgbà tó ń bẹ láàrin èrò gbogbo apáta ọlọmọṣà sí wa lọmọ àlìjẹnà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.